ويغفر دون ذلك لمن يشاء ومن يشرك بالله فقد ضل ضلالا بعيدا ومن يشرك بالله فقد ضل ضلالا بعيدا ẹnikẹ́ni tó bá fi lè ṣẹbọ sọ́lọ́ onítàn ti ṣìnà ní ìṣìnà tó jìnà. arí bí ọ̀sẹ̀ fún bó ti ṣe lérí tó léka níwájú ọlọ́run rẹ lẹ́dàá wa wípé dájú òun búra kó wọ́n sì wá lọ́nà òun sì máa mú wa fi ìrònú pìwàdà fi balẹ̀ àbí tọrọ àforíjì owó sì máa pa wá láṣẹ kájá ni tí ó máa gbé kí àwọn ẹran dànù láti fi máa ṣẹbọ owó sì máa pa wá láṣẹ sálẹ̀ jẹ́ ọ̀kan nínú ẹni tí ó máa yí ẹ̀dá ọlọ́run bá padà ọlọ́run á ní. ومن يتخذ الشيطان وليا من دون الله فقد خسر خسرانا مبينا ẹnikẹ́ni tó bá fi lè mú àṣẹ fún ní ẹni rẹ̀ ọ̀sọ̀ àṣẹ fún di alágbàkáyà rẹ̀ ọ̀sọ̀ àṣẹ fún di alárànṣẹ́ rẹ̀ yàtọ̀ sí ọlọ́run ọ̀sàpásọ́lọ́run ṣùgbọ́n àṣẹ fún àmì lọ́kà fún alára rẹ̀ ọ̀dà pátọ́nà ó fi àṣẹ fún òbí sí ẹni tiẹ̀ gẹ́gẹ́ bẹ́ẹ̀ sì ṣe rí pọ́pọ̀ náà èèyàn lónìí tí wọ́n bá ní ta ní tiẹ̀ títà ló ń ṣe wọ́n á ní ti àṣẹ fún ńlá wọ́n ń ṣe wọ́n lè má pè bẹ́ẹ̀ ṣùgbọ́n tẹ́ ẹ bá wo ìṣesí wọn tẹ́ ẹ bá wo ìrìnjú wọn tẹ ẹ bá wọ ẹgbẹ́ tí wọ́n ń ṣe ẹ rí i pé tẹ ọ̀daràn ní ẹgbẹ́ àwọn ẹni títí wọ́n takòtò ọlọ́run ẹgbẹ́ àwọn ọ̀tọ̀ ọlọ́run lẹgbẹ́ tí wọ́n ń ṣe àwọn alábàárín àwọn ọ̀tọ̀ ọlọ́run ni wọ́n ẹnikẹ́ni tó bá fi lè mú àṣẹ fọ́ọ̀nù ní alárẹ̀ṣe tó mú àṣẹ fọ́ọ̀nù rẹ̀ yàtọ̀ sọ́lọ́run. فقد خسر خسرانا مبينا dájúdájú onídùú àti ṣòfò ní oṣù tó hàn ọlọ́dàkùn fẹ́jẹ̀ bá wo ṣòfò òkú tó náà bá ń sọ nípa rẹ̀ níbí onídùú onítàn ó ti òkú èyí tó hàn òkú yóò fi dé èyí tó hàn àyàfi kọjá pé ó ti dé ní ayé náà ni ó ti òkú tí wọn bá ń sèyàn láyé tó tún sèyàn lọ́la fìyàmù ọ̀dájú ikú ọ̀dùnkùn lọ́hàn ọlọ́mọdé àgbẹ̀ mọ̀dé àgbẹ̀ lọ́la fìyàmù òkú tó wá sèyàn tó mú àṣẹ kọ́ tó mú lẹ́ni rẹ̀ òkú káyé tó ké kò sí tó lè mú kó òkú káyé tó ké kò sí tó lè gbàdánù ẹnikẹ́ni tó bá mú àṣẹ kọ́ lẹ́ni rẹ̀ tọ́ra bẹ́ẹ̀ tó sóko kò sí tó lè mọ́kò ìbò fún yàn bí ìgbà tí kì nǹkan sọ mọ́yàn lára kọ́ wá wọnú ara kọ́ dára kọ́ má ṣe ìgbé dànù ìgbé dànù ó sì máa ti pé yòó èyí ò sì lè sẹ́mi láì jẹ́ pé bẹ́ẹ̀ pẹ̀lú èèyàn bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ ẹni tó mú àṣẹ bọ́ọ̀n tó mú lẹ́ni rẹ̀ yàtọ̀ sí ọlọ́run ọba wa bẹ́ẹ̀ ó ti ń bá wọn olùmọ̀ nípa tọ́lọ́run àti tànẹ́lì Muhammad sallallahu alaihi wa sallam ó ti ń bá wọn ti tẹ́lẹ̀ àwọn nìkan lọ̀rẹ́ rẹ̀ kan ló ní wọléwọ̀dé rẹ̀ tó bá bẹ́ẹ̀ sì ká bí wọ́n léèrè ẹjọ́ sílẹ̀ ìbá tọ́lọ́nu tó bá ta nẹ́bí Muhammad sọlọ bá àríwá ìsẹ́lẹ̀mà bẹ́ẹ̀ ló ti máa gbé ó fi wá débi wípé ìyàwó dààmú ọmọ náà dààmú bàbá ti wí ní ìsìn ẹ̀kọ́ àwọn afáyín ọ̀tọ̀kọ́ bá tọ́lọ́nu ètò bàbá tọ́lọ́nu lẹ́mú ẹ̀yìn ńlẹ́ o ọ̀rẹ́ àwọn olùmọ̀ ọ̀rẹ́ àwọn súnà wọ́n ti sọ lẹ́nu bẹ́ẹ̀ ọkàn yìí bírí lójúmọ́ kan yìí lọ́ba ní àwọn olùmọ̀ọ́yẹ ọ̀sẹ̀fẹ̀ bá ọ̀sẹ̀ bá wọn ti má àwọn ló kó bá wọn tí ò jẹ́ kó wọn rí ṣe àwọn ló kó bá wọn táwọn ọkọ̀ òun ti ń dànù àwọn ló kó bá wọn tí àwọn òṣìṣẹ́ bí ma tọ́ba bẹ́ẹ̀ wò àwọn ló kó wọn bí ma tọ́ba jáde tó kú àwọn ló bá wọn wọn ti gbówó mọ́ lọ́wọ́ àwọn olùbẹ̀lẹ́ tó wọn ti kó bọ ó ní wọn jókòó wọn tó oògùn ma èyí tó máa dè má dì tó wọn máa dè má dì má èyí tó máa ti sẹ́nu ọ̀nà tó máa borí gbá kó wọn tó wọlé wọn ni kó wọn máa fi sílé má jọ́tò ìyọ́ ló lè kólé èyí tó ta lè sẹ́rin ọkọ̀ jọ́tò ìyọ́ lọkọ̀ dá kọ́dà ọ̀tá kìkì ọ̀gbọ́tọ̀ ẹ̀ náà lókun kọ́dà yíyọ ọlọ́ọ̀nì à ezeze yíyọ ó ń ó yíyọ ó ń ó ní nǹkan kan wà sẹ́kí lápòlí àrùn tóbi ìbá lóyún tí èèyàn bá ti lè kú ni nítorí balẹ̀ fún sàmù tọ́wọ́ abomi tó súre sí ìbáyìí báyìí báyìí wọn fẹ́ kí aya mi kọ́ sọ̀kalẹ̀ láyọ̀ ká gbọ́ ohun ìyá fún ọmọ ló sì fi wẹ́rẹ́ ìgbàjọ́ tí wọ́n ti sọ fún òun pé sọ́nà takùlé yẹn ńlọ bàbá sílé yẹn tó ti pàtì ìyàwó débi tí ó ti bí ọ̀dà kí ni ká máa wí wọ́n ní ẹ máa bẹ lọ́ọ̀nì bẹ́ẹ̀ máa ti bẹ lọ ìṣá ọlọ àwọn náà bó ti rọ àwọn ti bẹ lọ gẹ́gẹ́ bí nǹkan ẹgbẹ́ tó ń nà wí ṣùgbọ́n kàkà tó fi wẹ́rẹ́ ìyàwó kú ọmọ lọ yọba ló ń ṣe fún wa lá òun ọ̀tẹ̀lá òun tún nàmà òun ọ̀tẹ̀ tọ́lọ́ ọmọ lédè kú òun ti wá lọ gba fáì fún ọ̀tà ṣẹ̀fọ́n àwọn jọ kọlábúrè káwọn obìnrin lẹ́yìn lè ṣẹ̀fọ́n ẹ̀yin mọ̀ pé lóore ó ti ń ṣe tọ́lọ́ kò ṣe tọ́lọ́ mọ́ ó ti tẹ̀lé sànẹ́bí Muhammad sallallahu alayhi wa alihi wa sallam kò tẹ̀lé sànẹ́bí Muhammad mọ́ ó ti ń gbọ́rọ̀ ó ti ń tẹ̀lé tọ́lọ́ kò tẹ̀lé tiẹ̀ mọ́ ó ti ń gbọ́rọ̀ sànẹ́bí Muhammad sallallahu alayhi wa alihi wa sallam lẹ́nu ọ̀gbọ́rọ̀ sànẹ́bí sallallahu alayhi wa sallam lẹ́nu mọ́ ẹ̀mọ̀ pẹ̀lú rẹ̀ wọ́pọ̀ láwùjọ wa lónìí torí ẹ̀ ẹ fi yé ru wọn o ìgbé nígbà tẹ́ ẹ bá ti fi tọ́lọ́mọ bá lẹ̀ tẹ́ ẹ ṣe tẹ́ ẹ fọlọ́ tẹ ẹ ní kò tó lálára sí fún yín tẹ ẹ pàtó lọ́wọ́ bá ti tẹ ẹ tẹ̀lé má tẹ wá yọ pé tí ọ̀sẹ̀ pọ́n lẹ́ẹ̀ma ṣe ẹbí yé wọn pẹ̀lú wa bẹ́ẹ̀. فقد خسر خسرانا مبينا dájúdájú onítàn ti so òkú ti sí òkú gbọ́n òfò tí ò pamọ́ pẹ̀sẹ̀ bùkátà pé ká fi àwò sójú ká tó rí kó sófò látọ̀ kálẹ̀ yẹn ó ti rí ní ẹ̀ bá wà mẹ́rin mẹ́rin ló kú sọ̀daràn èèyàn ti mọ̀ pọ̀ dànù ló ń bọ̀ tí wọ́n bá mẹ́lì mẹ́ẹ̀ẹ́dógún tó lórí ibú yẹn èèyàn ti dànù pọ̀ lórí ibú ni mẹ́jà sórí ibú ọlọ́run láti wá lọ́kàn ní nàìjíríà ṣe fún àwọn tí ó jẹ lérí ọjà ọlọ́run rẹ̀ ni. يعدهم ويمنيهم وما يعدهم الشيطان إلا lérò nípa tí àṣìkò nípa ti fáwọn ọmọ lẹ́yìn rẹ̀ nípa ibi àṣìkò bó ti ti máa ń da ọ̀rọ̀ àwọn ọmọ lẹ́yìn rẹ̀ lórúkọ kóun tó yára ìlò ọ̀hún yóò máa tàbí ọ̀fun wa ebi ebi ló sọ fún ọkọ̀ kan balẹ̀ ọkọ̀ balẹ̀ ọkọ̀ balẹ̀ àyíṣẹ́lẹ̀ tó lọ́n ọ̀gá lọ́nà mo ti fi ń lójú pé látara àbídá gbé ni là ilẹ̀ lọ́gbà òkè ó gbà fún òkè odò kó tó di pé afárá dá yàrá ìlú ọ̀họ́ tí mo sọ fún ọ̀rá àwọn ni ọ̀rá àwọn láti fún àwọn tá a ti fún náà láti fi ẹ kọkàn balẹ̀. wáyé mẹ́rin ní ẹ̀ẹ́m yóò máa fi balẹ̀ wípé ẹ̀yin ti lẹ́sọ̀rí rẹ̀ ẹ̀yin lẹ́ẹ̀dẹ̀rẹ̀ láyé ẹ̀yin lẹ́ẹ̀dẹ̀rẹ̀ lọ́run yàrá ìlú ọ̀hún wáyé mẹ́rin ní yóò máa ṣàdéhùn fún wa yóò máa fi wọn láyà balẹ̀ pípé àdéhùn tí wọn náà bá ti ṣe bí wọn á ṣe é kò sí tàbí ṣùgbọ́n pé tiẹ̀ náà kọ́ yóò rí bí ti ṣe rí gbé ẹbọ lọ sórí ta tó o bá ti gbé lọ sórí ta ọ máa tà gbé ẹbọ lọ sórí ta tó o bá ti gbé lọ sórí ta àwọn ọ̀tá rẹ tó o fẹ́ rẹ́yìn wọn ọ̀rẹ́yìn wọn. ní ìrọ̀rùn bí ẹ̀rọ lọ sórí ta tó o bá ti gbé lórí ta tí ó bọ́ sí ọ̀rọ̀ rẹ̀ ajá sí rere. àìdọ̀ ọ̀hún ayọ̀mọ̀ ní yóò máa tàbí nǹkan wa ò rí wípé àwọn ẹni tí ò so Islam àwọn ẹni tí wọ́n dá ẹ̀ṣẹ̀tọ́ àná ọ̀nà sọ fún wa bẹ́ẹ̀ ò rí pé àwọn ẹni tó yọ̀tọ̀ ọlọ́run àwọn ni wọ́n rí ṣe àná sọ tó ìmáàmù má ìgbà náà lówó rẹ̀ búrẹ́kẹ́ sí àṣetán a máa sọ fún ẹ bẹ́ẹ̀ ó rí pé lágbájá nígbà tó tàpá sí ìsìláàmù ni ló di kóró máa bí kò sí máa bí tẹ́lẹ̀ àṣetán náà máa sọ fún ẹ bẹ́ẹ̀ àṣetán yóò máa sọ fún wa pípé bẹ́ẹ̀ ọba ti ìtakùtà ọlọ́run kò lè ní lọ́síwájú nínú ìgbésí ayé ọba ti ìtakùtà nẹ́bì sallallahu alayhi wa alihi wa sallam kò lè rọ́wọ́ mú kí ẹ bẹ́ẹ̀ ti máa rí lọ́pọ̀lọpọ̀ wọn máa sọ fún ẹ tó bá gbé súnà yìí náà lónìí tí yóò lọ fẹ́ là tó bá gbé súnà lọ fẹ́ tẹ̀lé tí yóò lọ fẹ́ rí ṣe òòrùn àwọn ẹni tí yóò tẹ̀lé súnà oníkálukú wọn ló ń gun mọ́tò ọ̀rọ̀ àwọn tẹ̀lé súnà aṣọ ọ̀gbàlódé ọ̀gbẹ́yìn lọ́rùn wọn ọ̀rọ̀ wọn aya wọn tí ti fẹ́ yọ bí ọjọ́ ọ̀rọ̀ àwọn fi èyí tí tiẹ̀ bá ti rọra sẹ́pẹ́rẹ́ òun náà lórí kẹ̀kẹ́ ẹlẹ́mùúgùn àwọn kan ti wà nínú wọn tó ṣe é pé àwọn ti wọn wọn ò tiẹ̀ ní bàtà tó dáa láti wọ̀ ní ọmọ pé kọ́dà nìkan ni wọ́n owó tuntun ní láti jọ tẹ̀tẹ̀ sílẹ̀ ní tẹ̀lé súnà yìí báyìí ẹ kó tẹ̀ ti tara súnà yìí dání káwọn ló kó táwọn ti tara bíbí àbí dání káwọn ti wá wò ó pé wò ló ń pé ní méjèèjì àwọn amúnira ti dáhùn kékeré ká wọn yóò àtàbí Muhammad sallallahu alaihi wa sallam káàlì bá masalọ́wà lórí òdodo náà méjèèjì tí káwọn ọdún kan sí Allah rẹ̀ kátó fi ọdún kan àwọn òṣù àti wọn náà káwọn wá òṣù ra ọdún òní ọ̀dà àti ìwòní ó gbé wa bá rí nínú rẹ̀ dáadáa tá a rówó nínú rẹ̀ dáadáa àjẹpẹ́tọ̀ ọlọ́ọ̀yàn lọ dáa. èyí tí òkúta bá ti kọjá nígbà díẹ̀ táyé ilé tó dé bóníṣe ọwọ́ nígbà díẹ̀ àjẹpẹ́tọ̀ àkókò pàdé kàtẹ́lẹ̀. anábọ̀ Muhammad sallallahu alaihi wa sallam ọmọ lódodo ẹ̀rọ ti dá mùsùlùmí náà lójú pé ọ̀pọ̀ lódodo gbogbo nígbà tí a kò sí ọ̀pọ̀ ìrọ̀lẹ́ sọlá àdìsọlá ṣùgbọ́n nàbí ọ̀dà ló pé rárá o ọlọ́ni ọ gbọ́dọ̀ gbà kó lè yára rẹ̀ yóò ṣùgbọ́n mi o là á àbùdù náà tẹ àbùdù wàlà ẹnìtùmọ̀ àbìdù náà máa àbùdù wàlà ẹnà àbìdù máa àbẹ̀tù wàlà ẹnìtùmọ̀ àbìdù náà máa àbùdù lẹ́kùn dínú kùn wọ́lẹ̀ yẹn. sọ fún wọn pé ẹ̀yin kèfèrí kèfèrí ò ló kọ méjì kèfèrí náà ni àmọ́ adára ti rọ sínú islam gbogbo ẹ débà ti kèfèrí ni sọ fún wọn pé ẹ̀yin kèfèrí la a'budu ma ta'budu èmi ò ní sin ntẹ̀yìn jọ́sìn fún ọ èmi ò ní sin ntẹ̀yìn jọ́sìn ntẹ̀yìn ó sin tí kèfèrí jọ́sìn fún ọ ọlọ́mọ tí wàá lọ́ máa ná tí wọ́n fi wá adigun wọ ná dára ta èèyàn kan gba visa nù visa tí ò ní di pé kí tún sẹ̀sẹ̀ tún fáàmù ẹ̀ ó ti wà confam níyàn bá ti di kèfèrí ọmọ èèyàn dọ̀ máa ná tààràtà nù. bẹ́ẹ̀ náà ni nígbà tí wọ́n ní àwọn afárá yàrá ṣe àwọn ìjọba kà kún wọ́n máa gbé mílíkì ránṣẹ́ sí wọn wọ́n máa gbé ṣúgà ránṣẹ́ sí wọn kẹ́kìn wà ní. sí ọyìn jẹ jẹ mílíkì yẹn títí títí títí mú mu wọn máa mu mílíkì àwọn jẹ ibi tó pọ̀ dé. ẹ jẹ títí títí títí títí ebi tó pa yín. sáà wà lẹ́la tó wọ́n pẹ́ ránṣẹ́ sí yín títí títí ẹ títí títí ìyẹ́ ẹran tó yín tòtí wàá bá wá wọn ni wọn máa ń bù wọn mọ́tò kí wọ́n á ní ẹ mọ̀ pé ẹni tó bùn yàn mọ́tò ó fún yàn yà ó fún yàn yà ẹni tó bùn yàn mọ́tò ìyà ló fi fẹ́ fún yà fún yà tí ìbá ti gbàgbára rẹ bá ka tí wọ́n bá bùn ọ mọ́tò wọ́n kọ lẹ́tà sí yà fún ọ ni o ò nílé òǹgùn mọ́tò àbó ò ríran bẹ́ẹ̀ o bàdí táì tí wọ́n á gbé mọ́tò lọ mọ́tò ń tiẹ̀ òun ò lójútì kì í sì sànú ẹni tí wọ́n á ń gùn torí pé ń tòmátò yẹn orite orite kò sí dọ́kàn tiẹ̀ yóò mepo àbí òní mepo yóò mepo ìwọ́jọ́ ẹgbẹ́ tipátipá ló fi ń rówó ọbẹ̀ ló fi ń rówó ọbẹ̀ sí ilẹ̀ ńlẹ̀ ọwọ́ wọ́n á ń kí ọgbẹ́ ẹ̀kú o ti kínni ẹ̀kú wàhálà wọ́n á ní wọn mọ́tò náà fi sún náà lẹ̀ ọwọ́ adùn bíbí à wọ́n fi yé wípé e nínú hadith Muhammad sallallahu alaihi wasallam tó bá yẹ kó ilé ayé lọ́dọ̀ Ọlọ́run ọba tó dá wa ọba wúwo tó yẹ ẹfà ni Ọlọ́run ọba tì bá ti lè pèrè ó lé omi kọpù kan múnú ẹ bẹ́ẹ̀ la nẹbẹ Muhammad sallallahu alaihi wasallam sọ ẹni tó bá yẹ kó ó wúwo lọ́dọ̀ Ọlọ́run ó ní tó yẹ ẹfà nígbà lè rí ẹfà pé ká máa wò tí ìbá ti kú ọba lọ wá tẹlifíkò tó ń wá ń wò tó wá tọ̀ ṣe kínkínní ní àwọn tí wọn tó oògùn nínú àwọn babaláwo wọn náà wọn ò ṣe nákàlíkà wọn fẹẹ fọ nákàlíkà àwọn babaláwo yẹn ṣùgbọ́n ìlú rẹ tó yọ ìnìkọ wa ìyá ẹ̀pọn márùn wa kò sì gbọdọ̀ túká ọ̀ọ́yọ́ lẹ́yìn ká rẹ̀ kò gbọdọ̀ túká bí wọ́n bá ti rí mú wa ètùtù táwọn ó sì fún ọ̀yọ́ gbà ọmọ pé ọ̀ọ́dẹ̀ ìyàdí ọ̀pọ̀ torí kátó àmúrọ̀ káwa máa yànnà náà yẹ rẹ̀ lọ́pọ̀ kàkà máa yọ pé dákun má jà o má jà o à wàlá ìyá ni wọ́n fẹ́ fún yẹn. ìyá ẹ̀fọn ọ̀jàmọ̀ ẹ̀fọn kankan fúnra ara rẹ̀ ọ̀jàmọ̀ kankan kálẹ̀ rí tọ́lẹ̀ ẹ̀fọn tí ń tọ́jú rẹ̀ pé mọ́lẹ̀ ẹ̀fọn lé mọ̀ ń tọ́jú ẹ̀ nígbà tí èsì pé yàn kí ló dé sábì tẹ́ wọ́n alẹ́ ebi wọn á ní kọ ọlọ ọlọ anabi sọ máa sọ pé tó bá jẹ pé ilé ayé yìí ọba níyì lọ́dọ̀ Ọlọ́run tó ìyẹ ẹ̀fọn tó bá wúwo tó ìyẹ ẹ̀fọn tó bá níyì òfin wa kí ni ó jáde kí ni zero point kí ni ó mú wá nínú gram kan kò tí ẹ̀ sí dá lé bí wọn báyìí kó níyì tó bẹ̀ lọ́dọ̀ Ọlọ́run máa sakọ. ما سقى الله منها كافرا كأسة ọlọ́run ọba ìbá ti jẹ́ kékeré rí orí omi kọ́ọ̀pù kan mú bẹ́ẹ̀. ṣùgbọ́n gbàdé gbọ́nà ọba yọ kẹ́ kékeré láyé yọ kẹ́ mùsùlùmí láyé lèyí ti ń dàbí òsùn wọn pé tí lágbájá bá wà lórí ìranù ni ọba ti dà mú owó ti dà mú. ọ̀dà abẹ́nìkan láyé kò túmọ̀ pé ojú ọ̀dà. ìyá sì ń tẹ̀ nìkan láyé kò túmọ̀ sí pé ń ṣe ní ọ̀dà ṣùgbọ́n lọ́dọ̀ àwọn ẹni tọ́pọ̀lọ́ wọn ti dàrú torí wọn ti lò àwọn sọ ilé tó bá jẹ́ pé ojú ọ̀nà tí lágbájá ń bọ̀ bá dáa ni á ọlọ́run lè máa sàánú rẹ̀ báwọn tàbí báwọn tí ọ̀pọ̀ ọlọ́run ti máa wí nù kọ́rùnà láyé anábì musa àríyìn sẹ́lẹ̀ ó ní owó tó ti pé kọ́kọ́rọ́ ní owó rẹ̀ lásán àmàgbàgbára àwọn gbẹ̀lẹ̀ kan. sojúgbọ́n kì í fẹ́ tọ́gbọ́n náà sọ̀rọ̀. sẹ́wọ̀n pé ọlọ́ọ̀ni kọ́ wọlé àti dúkìá rẹ̀ kọ́dà apákan nínú àwọn olùmọ̀sọ pé yín ti ń wọlé lónìí ń wọlé lónìí ẹ̀wọ̀ láti jọ̀ ó túmọ̀ sí pé ìgbàgbọ́ àwọn gbèrè rí ni pé ayé òkà lè máa yẹ yàn ó sì jẹ pé ọlọ́run yọnu ìgbàgbọ́ àwọn rí ìgbàgbọ́ òní pé yẹ bó ti wá sọ̀rọ̀ ẹ̀dọ̀ Muhammad sọ̀rọ̀ àdùsọ̀lẹ̀ ọlọ́run àmọ́ fún ẹni tó fẹ́ àtẹni tí ò fẹ́ nílé ayé ṣùgbọ́n kò ní fún ẹni kankan lọ́rùn àyàfẹ́ni tó bá kọ́lọ́ ti wá lọ́kàn ẹni tó fẹ́ wọ́n wá kò fi súnà lẹ̀ ẹni kò fi súnà lẹ̀ fara ọ̀hún sílẹ̀ o wọ́n ní súnà tó ń tẹ́lẹ̀ ní kó bọ̀ àkóbá tó dáa nìyẹn ẹbọ tí wọn wá sí dídá tó ń ṣe ojúkó sórí rẹ ọgbà wa yọ lórí rẹ lọ wà nù ẹ àgórí ibú ọkọlá. وما يعدهم الشيطان إلا غرورا الله يعدهم الشيطان gbogbo àdéhùn tí ó ṣe fáwọn èèyàn rẹ̀ lọ́jà wọn gbogbo àdéhùn àṣẹ pọ́ọ̀lù ti fáwọn èèyàn rẹ̀ kí lọ́lọ́ ń pè ìtàjẹ́ lásán bẹ́ẹ̀ ẹ̀rí ẹni tí àṣẹ pọ́ọ̀lù tó kì í lọ síbi pé kọlọ́ba babaláwo tó sọ babaláwo ó ní ìdíjọ náà kò ju tàìrí ṣe yìí lọ ìyá ti pọ̀ jù lọ gbèsè ayé o kò sì sí nǹkan tó ń dáwọ́lé nínú téèyàn dáwọlé láyé tó ń bá ní rọrùn máa ní gbogbo ọmọ àgbẹ̀ bọ̀ lọ sórí ìta wọ́n ní máa ọmọ àgbẹ̀ bọ̀ lọ sórí ìta wọ́n ní máa gbé ẹni ọ̀dà gbogbo lọ́ọ̀rọ̀ àgbà wa lọ́ọ̀rọ̀ àgbà wa lọ́nà àwọn ẹ̀kú lẹ́jà ń tà wọn nǹkan ẹ̀kú ìjàmbá aláwo wọ́n bá gbélé wọ́n wọ́n ti àwọn ẹyin síbẹ̀ tí ẹ bá fẹ́ ka yẹ ìtọ́jẹ́ láyé rẹ̀ tóbi dàgbà débi tó dàgbà yìí ẹyin tí ń bẹnu gbà pọ̀ jùlọ. wọn akakpo sí wọn ti gbogbo ẹ wọn àti gbogbo lọ sórí kankan kọmọ kọmọ pa àwọn ọkọ yìí lò ń pa ń pọpọ ń pọpọ ń pọpọ bẹ́ẹ̀ni kaba pè é lọtún àti lọtún sọgbọdọ dáhùn ó sì gbọ́ mẹ́ta ọlọmọdéka ẹ̀kọ́ ṣe fún àwọn ènìyàn ọmọ bẹ̀rẹ̀ wọn ti fún eléyìí gbọ́ ahẹ́ gbé

ọlọ́ni ọ̀tá yín àṣẹ̀kọ́ àná ọmọ lọ́tà èsù kúmọ́ ní máa ta yorùbá ọ̀rẹ́ apá kan náà ni ńlọ́pàá ìní àwọn kan fi rúbi wọn ju ilé èsù lọ àwọn kan sọlé wọn ní ilé èsù bó làá ti lè mẹ́ta táwa sọlé wa ní ilé èsù ẹnìkan tí wọ́n ti sọ ilé ní ilé èṣù tó kọ́ bá fẹ́ rú wọn abẹ náà ilẹ̀ ìlọ wọn ní pé bá dà nǹkan kù bí èṣù bí èṣù náà ni ọmọ ti wọn àmọ́ èṣù ọjọ́ rẹ̀ fáwọn ńlọ́pàá ni òfin pinnu láti wẹ́ ẹ dákun bàbá ń bọ̀ nílé ilé èṣù ni ilé èṣù báwo sòyọ́ kọjá de yanyanyanya ni nítorí pé òun wò pé ilé àwọn nìyẹn ilé bàbá òun èsù tí wọ́n ti ń pè lésù lọ́dọ̀ yorùbá wọn nínú tó tó tọ́ka sí pé ọ̀rẹ́ apá kan náà òun náà ní wípé òkúta kan tí wọ́n ń pè lésù wọ́n máa forí kalẹ̀ fún ọ̀tá rẹ nípa kò tún wọ́n forí kalẹ̀ fún kó túmọ̀ sí pọ̀ rẹ̀ wọ́n ni yàtọ̀ sí àṣẹ kan òtíjọ́ kan tó lọ́n gbà wípé ká wá ṣe ìrẹ́pọ̀ láàrin àwọn àti àṣẹ ká parí ìjà parí ìjà báwo pé kí ẹ gbọ́ bó ti lérí lé káwájú ọlọ́ni kò síjọ́ tó lọ ń gbà kíkẹ́ ká mú àṣetán ká mú lọ́rẹ̀ ṣùgbọ́n èsù nínú àṣà yorùbá ọ̀rẹ́ wọn ni apá kan nù wọn má pa àwọn ọ̀sẹ̀ bọ̀. bákan náà wọ́n á gúnyán wọ́n á pa orúkọ odidi ká wọ́n á gúnyán yìí ìyàn dáadáa kò ní lẹ́ẹ̀ma ti kó dàtínú gbá wọ́n kó ọbẹ̀ òsíkìsì wọ́n á ti kó ẹran orúkọ wọn kólé lórí kọ̀ǹbọ̀kọ̀ǹbọ̀ wọ́n gbé lọ sórí ta tálẹ̀ gbé lọ fún onílé oríta ni ètò ọ̀daràn àbí bẹ́ẹ̀ kọ́ ni ẹgbẹ́ lọ kọ́kọ́ jẹ ó túmọ̀ sí kọ́ rẹ̀ wọn ni torí rẹ̀ ìtàbá ti túmọ̀ nù wí wa títí àṣetán lè sùn àpadà ń di rẹ̀ báyìí so àṣetán àṣetán níbi àṣetán táwọn kan pè lẹ́sùn hmm, àṣetán náà ni kẹ́ẹ́ bá ti sọ pé ẹ̀zẹ̀kẹ́ yóò bá ní kí ni tàka sọsẹ mi pé tí wọn sọ pé ẹzẹkẹ tí yorùbá ní sàkà kálukú mọtàǹwé àbí ọmọ ó ti dá a bá nà hajj hajj náà ni àbí bẹ́ẹ̀ kọ́ ni ọlọ́ọ̀bù ọlọ́ọ̀hájì ó ti dá bá kàmá ní mọ̀tọ́lá ṣẹ̀rẹ̀ ìyẹn ni pé gbólóhùn tí ṣẹ̀rí á lò bẹ́ẹ̀ làwọn náà máa lò ẹ̀ṣẹ̀ pọ́ọ̀nù kò sí ìtumọ̀ fún léde yorùbá nítorí títùmọ̀ bá wà fún léde yorùbá ni kò ti إن الشيطان لكم عدو فاتخذوا عدوا ọlọ́ni ọ̀tá yín ni àṣetán torí náà ẹmu lọ́tà ìnàmá yẹ́dùrú ìzọ́wù lè kúnnú mi ọ̀sán àbísà ọlọ́ni pípé tí ń pe àwọn ọmọlẹ́yìn rẹ̀ àwọn ọmọ ẹgbẹ́ rẹ̀ gbogbo ẹgbẹ́ bá ti lè wọgbọ́ ẹgbẹ́ àṣetán pípé ni wọ́n máa pè wọ́n láti jí ọ̀kan nínú ẹni tí ọ̀wọ́ náà sàáyè ọlọ́mọ sì ní pẹ̀lú yín lọ́mọ. ọlọ́run ọba ní. وما يعدهم الشيطان إلا غرورا أرقني ló bá ń gbé ẹbọ yẹn ó ń gbé lọ sórí ta mẹ́ta ó ń gbé lọ sórí ta mẹ́ta ó sì ń pọfọ tí wọn ní kó máa pè ó ń tí ní máa pè láì yí àwọn lúgọ wọn lúgọ dé àwọn tí máa gbé lọ sórí ta yẹn ti lúgọ dé ipe àwọn farama otókẹ́ wọn máa gbẹ́bọ sórí tata wọn àtàwọn ọ̀sẹ̀bọ náà máa ṣe àtàwọn náà máa ta pẹ̀bọ àti wí àti wí àti wí ipe ẹ̀yìn èèyàn ẹ mọ ọ̀nà tó fi jẹ́ pé ẹ̀mí tí wọ́n gbé ẹ̀bọ lọ sórí tàmá because ìmọ̀ gbà pípọ̀ bí ẹ̀bọ lọ sórí tà fún yín àmì ńlá ni tí ń tọ́ka sí pé ọ̀sẹ̀bọ lọ́pọ̀ lò tọ́ wọ́n ti wá lúgbọ́ wọ́n ti lúgọ̀dì wọn wọ́n ti lúgọ̀dì wọn ẹ bó ti ṣẹlẹ̀ lẹ́bàá ara dá ń bẹ̀ ń jó ní. wọ́n ti lúgọ̀dì àwọn ẹni tí ń gbé ẹbọ sí oríta yìí àwọn fẹ́ fòpin sí ẹ̀yin náà kú ti mà bẹ́ẹ̀ máa ń kọjá àgọ́ wa níbi oríta mẹ́ta àwọn olùgbà kò ní fẹ́ wo agbọn abẹ ọkà ta ibú èsì ojú rẹ ni. ọwọ́ ó ti pé kínní bẹ́ẹ̀ àwọn aláìlórí náà ó ti gbẹ̀bọ̀ bẹ́ẹ̀ táwọn tó lùgbọ́ ni èyí tó bí ẹ bọ́ lọ sí ẹ̀ ní ilé àtìkù tá a wí wọ́n lù wọ́n bẹ̀ pa. èyí tá a fún mi ò sọ́ra fún ọ́nà ẹni kálukú ṣe díẹ̀ ẹni kálukú ṣe díẹ̀ kò burú àwọn ìjọ́jọ́ ọmọ ẹ̀ ń dín náà yìí. ibi abájọjọ́ ìdí wọn lù wọ́n ní ẹ̀bọ tí wọ́n gbé sí oríta ń wọ́n ju ọ̀tẹ̀ ẹgbẹ́ mi lẹ́nu rẹ̀ adúgbò ẹ̀fọ́lọ́ ọ̀gẹ́dẹ́rì kan wọ́n lè bá ọ̀bọ̀ bọ́ọ̀lì ní ilẹ̀ bá ọ̀bọ̀ ọlọ́ni bẹ́ẹ̀ la máa ń di apá kan náà alábòsí sápá abẹ́rẹ́ ní kan bẹ́ẹ̀ ọ̀gá fọwọ́ àwọn ọmọ mi nínú pété ọlọ́run gbèjà àwọn ọmọ mi ní ó lẹ́yìn ọmọ jẹ́ náà máa wòrán ni tó nítorí pé ọba wù yẹn dẹ́kun ẹ̀ ọba wù yẹn má dẹ́kun ẹ̀ tó ti ṣeré àwọn ìkọ́ lẹ́yìn ọ̀ bẹ́bọ̀ lọ́rẹ̀ wọn náà dáhùn. torí ẹ ẹwà díhùn tí ẹ̀sìn sọ́ọ̀nì ti ṣe fún wọn bá ọ̀tọ̀ọ̀gá tó o máa gbé lọ mímí kò ní mì mímí kò ní àtẹ́mìmí ó torí ẹ àdúgbò ẹ̀kọ́ lọ. وما يعلهم الشيطان إلا غرورا. كنت يقول لك أنا لوسي ساجد ظني نوعا كبيرا tani rọ irọ́ tani ṣe tani ó fàbí kéèké kọ́mpìnì wọ fákìrì rẹ wa ṣèkọ́tà àjẹtọ́ ni gbogbo rọ́dà èèyàn pa tani kọ́ àjẹtọ́ àwọn alóhùn òdòdó lọ́dọ̀ àjẹtọ́ òdòdó pín ẹ wọ́n dáná ti sọ fún àwọn ọ̀gbìn ìwọ àwọn àyè láti fi àjẹtọ́ ni wọ́n lọ́dọ̀ àti ṣùgbọ́n àìsàn náà wà tí wọ́n ń jí nínú làkàtà èèyàn kó wa ń jí nínú ẹ̀ sábò rí rárá mu ẹ̀dá fún mi bàbá arúgbó ni mí ọmọ wà lé ìyàwó wà lé ọmọ ọ̀jẹ̀ ìyàwó ọ̀jẹ̀ dá fún mi ní ìṣẹ̀lẹ̀ nù anábìrin kí lọ ṣẹlẹ̀ lálẹ́ àná ní báyìí báyìí báyìí bàbá arúgbó kan lọ́wọ́ arúgbó òru yóò tún padà wá sẹ́nu kó ti ní ní ìṣẹ̀lẹ̀ nù abẹ́rẹ́ ní nǹkan bẹ́ẹ̀ ara mi rọ́ọ̀nù kó tún padà wá anábìrin yóò padà wá olódodo là anábì àṣetọ́ni lọ́gbọ́ òkúrọ̀ anábìrin yóò padà wá ọ̀rọ̀ anabi dá sódodo ọ̀rọ̀ àṣetáni dá síké ni ọtí orí wọn náà ni ń bọ ya dákùsà nù bùkátà tì náà ni kọ̀ọ̀rọ̀ ó ní máa mú ọ lẹ̀ títí dàrú kí àwọn èèyàn ó lè bá rí ta ní tiẹ̀ wá ní tí àwọn ní nǹkan táwọn kó kalẹ̀ ní zakat wọn ni sẹ́mi jẹjẹ wọn fẹ́ẹ́ fi ọ láǹfààní kan wọn ní kí láǹfààní kan ẹ̀ṣẹ̀ tọ́ni yẹn bá wọn ní kí láǹfààní wọn ní síbọn máa ẹ̀ lọ́kọ̀. ńbẹ mọ máa ń ké ní gbogbo orúkọ kan àbúrò ní ìjọ sílẹ̀ máa àlẹ́ sọ̀rọ̀ àtẹ́lá ń ti sọ̀rọ̀ rẹ̀ fún atẹ́lẹ̀ náà àbúrò rẹ̀ rà bá ní láǹfààní má tilẹ̀ má bó lọ bó ní kí láàrin wa ó ní báyìí báyìí lọ wọn mi ní kankan pé ọmọ àti òdodo lọ́sọ̀kan òdìgbò gan alùpùpù ńlá ẹ̀ṣẹ̀ pọ́n tọ́ba sì ti sọ òdodo kan yóò sì gbòòrò ẹgbẹ̀rún náà òdodo lọ́sọ̀kan ògbóhùn ni òpùrọ̀ ńlá ẹ wá kí èsì tí àṣẹ pọ́n sọ ń bí tánàbí sọ̀rọ̀ bá àdìsọ́nà ti sọ fún wa ẹgbẹ́ máa ń kára آية الكرسي في ليلة لم يزل عليه من الله حافظ حتى يصبح ẹnìkẹ́ni tó bá fi lè ka ayẹ̀tẹ̀ kùrùsì ní òkà tó bá fi lè sùn olùsọ̀kànlá gbọ̀dọ̀ ọlọ́run kò ní yé máa bẹ pẹ̀lú ẹ̀ títí tí ó fi tí ó fi tí ó fi ti ta ilà o olùsọ̀kànlá gbọ̀dọ̀ ọlọ́run kò ní yé máa bẹ pẹ̀lú ẹ̀ títí tí ó fi ti ta ilà o ẹgbẹ́ àǹfààní ńlá lélẹ́ gbogbo mùsùlùmí tó bá gbọ́ lọ́wọ́ bá gbọ́ gbogbo mùsùlùmí tó bá gbọ́ lọ́wọ́ bá gbọ́ ó sì gbà nàbì Muhammad sọlọ bá àti ọlọ́mọ kọ kò sí ẹnìkan tó lè mú gbogbo mọ kò sí ẹnìkan tó lè máa halẹ̀ mọ́ ìyàwó fún ọ ní ẹ̀jẹ̀ lójú oorun lónìí ẹ̀bà lọ́jẹ̀ lálẹ́ òní lójú oorun ẹnìkan máa bèèrè bẹ́ẹ̀ pé ọ̀dà kan ìyẹn wọn kò jẹ lálẹ́ àná kọ́dà nígbà tó ń fi sáyé kò tó bá àdẹ́kù bọ ẹ̀fọ́ tó yẹ lò ẹgbàá tó àwọn sọ fún pé tọgbọlọgbọ mọgbọlọgbọ kò burú tọ́wọ́n kí á tó sọ pé kò tó sùn kó o máa gbé ìta ọ̀dà tó èké ìtọ́tọ̀ ń bá ń ké tọ́ ń bá ń ké àwọn gbàgbọ́ kó tó lọ́wọ́ anábọ̀ àgbọ̀rọ̀ ọ̀rọ̀ àríwá ìṣẹ̀lẹ̀ nǹkan kan ọba dín ní ọ̀la títí tí lè mà síbẹ̀ ń ké síbẹ̀ tí bọ́lọ̀ ń ṣe sọ yín bẹ́ẹ̀ nítorí pé ẹgbọ́dọ̀ àmẹ́tí wàá dìgbà gbọ́dọ̀ náà sọ́kò sí lásán àwọn kí ni wọ́n pọ̀ wọ́n pọ̀ náà ẹ̀ẹ́dúgbé yẹn wá ẹ̀ẹ́dúgbé rẹ̀ ti wá ẹ̀ẹ́dúgbé tó o túmọ̀ sí pé ààyè sọ́kò sí kàmójútó ẹnìkan ló ń kà á lóṣù méje láti ọ̀dà gbogbo sọ̀rọ̀ sálọ alákòóso sùn ó lọ ilé sọ́fà o tún ní síbẹ̀síbẹ̀ ọ̀dà gbogbo máa kí àyà tuntun wà ní ìparí tó bàbá wa kó tó صلى الله عليه وسلم فلمن قرأ الآيتين اللتين في آخر البقرة في ليلة كفتا سبق آية من بين سورة البقرة مثل توا مثل توا سبحان الله يقول لي يوتوا يقول سنتولي إلا المصيبة torí pé bẹ́ẹ̀ bá ti تبقى fọ́ọ̀nù tẹ́lẹ̀ ìjẹun ti ṣe jẹ́ ńlẹ̀ o ti gba ma se wọ́n máa yà ìwọ̀n ṣèkọ́nù ìlà òwúrọ̀ gẹ́gẹ́ bọ́lá bá ti sọ nípa ìbílẹ̀ ọ̀nà ìlàjẹ̀ fún lórúkọ rẹ̀ ní ìbílẹ̀ ọlọ́wọ́n bá sọ nípa rẹ̀ níjọ́ pé dàrúkìyàmà wọ́kọ́lì ṣèkọ́nù ló máa kúrò yẹ lọ́mù lẹ́yìn tó lọ́wọ́ bá ti dájọ́ náà tó máa mara rẹ̀ lọ́mọ aná tó máa lè tó ti mara rẹ̀ lọ́mọ àlùjẹ́ nà olórí ire ó ti fọwọ́ ọ̀tún nígbà táwọn olórí ikú tí wọ́n fọwọ́ sígbà síra wọn gbẹ̀yìn wọn kí lẹ́yìn náà rò pé ọ̀sẹ̀lẹ̀ ọ̀gá rẹ̀ ń sọ fún ọ yín pé iṣẹ́ ẹ́ńjìnì tá a pọ̀ yìí tí ẹ́ńjìnì bá fi lè dàrú ọ̀nà tá a gbà tó ní tàbá ti ti gbogbo ọ̀nà yẹn ọwọ́ kan ní lọ́dà ẹ́ńjìnì ti dàrú ẹ̀yìn tó fi rí i ọ̀daràn odò bọ́gà ti ṣe wí lọ́wọ́ mẹ́wàá nígbà ọwọ́ kan ti lọ́gà pé yọ máa dáhùn kí lọ́mọ tí ó ṣe lọ́padà sọ́dọ̀ ọ̀gá mi ọ̀gá mi ni wọ́n wí pé ọwọ́ kan ni wọ́n máa dáhùn àmọ́ títí sọ́wọ́ mẹ́wàá báyìí kọ̀ dáhùn ọ̀gá ó tún tún ra mú yóò tún tún ọkọ lẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀ náà ni bẹ́ẹ̀ náà ni. bẹ́ẹ̀ ni ó ṣẹlẹ̀ ń jọ gbẹ̀ndà òkèèyà ti ti àwọn èèyàn lọ́nà wọ́n ti rí dájú sáká wípé gbogbo ọ̀nà tí àṣetọ́ni gbé àwọn gbà ìyẹn tara rẹ̀ sórí ilé ibú náà ẹ̀yìn ti ti mà ikú gbogbo ẹni tó bá fi lè ṣàṣeyege nínú àwọn àgbésẹ̀ rẹ̀ ó kéré púpọ̀ mọ́ ẹni tí sọ yìí pé lágbájá lọ́lọ́run fi ṣe sábàbí oríire mi abẹ́yìn òbí ra yín léèrè rí gbogbo ẹni tó bá fi lè tàṣe igi yìí bóyá látàrí iṣẹ́ tọ́kọ́ bóyá látàrí ọ̀nà tí ń gbà ó kéré púpọ̀ nínú wa ẹni tí ọ̀sọ̀ kọ́lọ̀ ẹni tọ́lọ̀ fi ṣe sábà lórí mi ni ó kéré torí innal insana li rabbihi lakanun aláìmoore nìyẹn jẹ́ tọ́lọ̀ ń da gan á ń bọ̀ síbọ̀ sí èèyàn ẹgbẹ́ ẹ̀ ẹ̀mẹ́yẹ èèyàn tọ́lọ̀ ṣíṣe sábàbí ìdàgbàsókè wa tọ́nà ti ṣe sábàbí lílè gbérí wa ṣùgbọ́n tó ṣe pé lónìí púpọ̀ nínú wa bá a bá rí i á kàn wó bígbà tó ṣe pàtì ni á ṣèṣe pé tá a mọ̀ rí kí ló pọ̀ rẹ ganan rí tàbí bá mi yẹn ṣe máa ṣe nu lánàá kò lè gbérí láti wò wò á ń bọ̀ síbọ̀ sí pé ó pọ̀rọ̀ sí lẹ́nu. ṣùgbọ́n ṣe tọ́nà ọba ti gbàdúrà rẹ̀ tó náà ti dẹni tó ṣe pé ọwọ́ rẹ̀ tẹ́tí ẹ̀ rí i pé àfi àìkánikún ìní ọmọ àfi sẹ̀sán fẹ́ni tọ́nà ti ṣe sábà bí oríire rẹ̀. ṣùgbọ́n tẹ bá wà wò lápàtì kò sí nínú àwọn èèyàn tí tọrọ rẹ̀ ó tí ò máa wẹ́ nìkan ti ràn má bọ́lá ń ṣe dọ́mi ìyá ni bí ẹ bá wọ amọ́tò ń ti rí wa dáadáa ń gbéra láti ilẹ̀ yìí wọ́n láwọn ń lọ sẹ́kọ̀ọ́ mọ́tò sì lọ dáadáa pàkókòtò ọbẹ̀ ń dàgbọ́ mọ́tò tó àwọn àti rẹ̀ ńgbà kan ọ̀kan nínú àwọn ẹni tó kó sínú mọ́tò ní à bàbá ẹ̀ fúra ó ti tẹ̀lé mọ lásìkò sí ọwọ́ àwọn mẹ́tò ogun wọn dàbí kòtò kálukú ọmọ ibi tó ń wà mọ́ kálukú ọmọ ibi tó ń wà mọ́ ẹjọ́ kọ́lá sínú wa ó dúpẹ́ bọ́lọ̀kọ́lọ̀ òsì pa wọn ìkúrẹ́ náà lajú bàbá dírẹ́bà náà lajú kàkà kí bàbá dírẹ́bà ó dúpẹ́ bọ́lọ̀ ìpè agbè ńlọ́mọ́ abomi lọ́dànù àbí ọ̀fọ́ àwọn sì ń tẹ láyé bàbá dẹ́rẹ́ wo pé sẹ́nu fẹ́ yẹ ìwé ilẹ̀ kó bá mi mọ́tò tí mo ti wà kó tó bí ọ̀pọ̀lọpọ̀ yìí bọ́ọ̀lù ti tọ́ mi yẹn tó bá sàṣẹ yege èèpẹ́ nìkan ló ti sábà mi yọ àwọn tó kó orí olùmọ̀tà olùpátá àbá nígbà tí ọ̀rọ̀ rẹ̀ tó bá forí sápá ètò rẹ̀ fi di rẹ́mi yóò máa tìràn mẹ́lòmí. nígbà tó lọ sí àwùjọ mi ní àlùfíàn ẹ̀ṣẹ̀ bọ́ọ̀n lọ́sà tó kó àwọn èèyàn kí wọ́n sá ìgbàgbọ́ sọ́lọ̀. because àwọn olùmọ̀ nípa tẹ̀síìr nínú àyà ìwájú lánàá níbi ẹ̀ṣẹ̀ bọ́ọ̀n tó ti sọ fún ọlọ́run ọba wa ìgbéwálẹ̀ omi lẹ́nu náà wọ̀ وقال لأتخذن من عباد نصيبا مفروضا tí mo fi ìwọ ọlọ́run ọba búra wípé màá mú ìpín tèmi eléyìí tó ṣe pé ó yàtọ̀ kétékpé nínú àwọn ẹrù rẹ̀ àwọn olùmọ̀ẹ́ni àwọn ẹni tó ti tọ́ ni ó rí yẹn àwọn lọ́mọ ilé ẹ̀kọ́ àṣẹ àwọn lọ́mọ ilé ẹ̀kọ́ rẹ̀ ẹ̀ máa ń tà àwọn ọ̀nà ìfọ̀ làṣẹ fún àwọn ọ̀rọ̀ tí wàá dàrú báyìí ẹtì sàdé fún wa tó máa dà fún wa yìí yóò dà fún wa lálùkìyàm níbo la wà iná ní bàbá ọ̀daràn àlùkìyàmà ni síbẹ̀ rí mi tí ọ̀rọ̀ wa wá já sí báyìí ṣé kọ̀yẹ́ ká tó kúnra mú ẹ mọ̀ pé àwọn olórí ikú àwọn ẹ̀ máa kọ̀rẹ́ ara wọn ni wọn lọ bá ti sọ títí ọ̀yẹ́ ká mú nígbà tí jésù àná bá máa bá àfáìnà náà nílé yìí kò sí pé àtúnṣe ò sínú ìdánwò eléyìí àǹkàdọ́dún mi kò sínú ìdánwò eléyìí ẹni tó bá ti dìde rẹ́mi kò ti dìde rẹ́mi àṣefọ́n yóò wá dùn ní wáyé yóò tó wáyé báyìí wọ́kọ́rẹ́ ṣe ikọ́ ọ̀rùnlẹ̀ máa kó bí ẹ̀ lọ́mọ àṣetọ́nà ọmọ tó bá rẹ̀ tí wọ́n tẹ̀lé sórí ibú lẹ́yìn tó lọ́n ti ṣèdájọ́ náà. إن الله وعدكم وعد الحق dájúdájú láti ṣe àdéhùn òdodo fún yín o láyé kí ẹni bá tẹ̀lé tó ń yọ wọ àlùjánnà ẹni tó bá takò tó ń yọ wọ náà ìtọ́ lè sọ̀rọ̀ ọlọ́ni wọn máa yà ayé wọn ń ṣe ikọ́ ọ̀run ìlà òwúrọ̀ gbogbo àdéhùn láti ẹ̀ka ní ti fún aláyé ní kàkà ju ẹ̀sán jẹ lọ. ẹ wá gbọ́ kútùbà tí ọ̀ a ti báwọn èèyàn lẹ́yìn tó ti mú wọn sórí egbò wọn ti kẹfẹ́ rí lọ́sàn wọ́n ti kẹfẹ́ rí lóru wọ́n bá àfẹ̀mẹ́tí ti kẹfẹ́ rí wọ́n fòrú takotọ́ lọ́run kò sí ìgbà kan tí wọ́n fi máa tẹ̀bọ̀ sọ́lọ̀. àwọn ti ń wò fún làwọn là àwọn làwọn sórí gbogbo ẹni tí o bá ti ṣe táwọn ń ṣe yìí ọ̀run àpáàdì yọ wọ̀ láì mọ̀ fún àwọn gan-an làwọn máa gbé bẹ̀. ṣètọ́n yóò máa wá ṣe kútùbà fún wa pé iná lọ ọwọ́ àdẹkùn wà àdẹkùn ọ̀. dájúdájú àti ìwọ̀n òdodo lọ́lọ́wọ́ bá ti ṣe fún yín láyé. ìgbẹ́ ẹ̀kọ́ láti tẹ̀ láti òtọ́lọ̀ ọ̀rọ̀ ti wà ń bẹ̀ àìsọ́ ó túnbọ̀ tí kò fi ẹ̀kọ́ yé pé ìbí àdéhùn òdodo lọ́lọ́run ti fún yín láyé kí ló dé tẹ̀ wá tẹ̀. ókè ókè ọ̀rọ̀ tó lẹ gbọ́ ẹ̀gbẹ́ tọ́lọ́ àbí ẹ̀sẹ̀lá ìlà ìlọ̀pọ̀. ẹ sì mọ̀ pé àdéhùn tọ́lọ́run òdodo ẹ sì mọ̀ pé tòun àbí ẹ̀rọ bẹ́ẹ̀ ẹ gbàgbé subhanallah wàwà ẹ̀ tó èmi náà sáà òfin láyé ṣètò ànìyàn o kọjú yọ gbọ́dọ̀ sọrẹ rẹ tọntara rẹ jẹ torùbọlọ lọtà jẹ àṣetọ àmì ọmọ gbogbo wa lókun iná ti sàdé òfin yín òun gẹ́gẹ́ bíi bàbá ńlá nínú gbogbo olórí ikú olórí náà sàdé òfin fa ọ̀pọ̀lọpọ̀lọpọ̀n òdìyà àdéhùn kí lẹ́nu fẹ́ ká ṣe fọ́ọ̀dù ti tẹ́lẹ̀ bí àṣetọ́ ni ti àdéhùn ó kí àdéhùn pé kí ni afla gbẹngbẹ tó lè rómi múnú náà wọ́n máa fi náàrí lè pọ́ máa ní máa hù kò sómi nínú náà sẹ́ni tó gbẹngbẹ lè rí mu torí ẹ ó lè fi náà sáré omi mo ti yẹ kílò kílẹ̀ tó fẹ́ kó sí. وما كان لي عليكم من سلطان irọ́ ọ̀rọ̀ mẹ́jẹ nìkan pamọ́ òun ẹ̀dùn o ṣé agbára ọ̀ lọ ní lórí yín gan láyé wọn wọn lágbára lórí yín ìgbà kálukú kó wọ ọrùn rẹ̀ wò kó tún wọ ọrùn èèyàn míì náà wò ta lórí tó kù ń bẹ lọ́rùn rẹ̀ fi tẹ̀ràn tàǹtàlà rí bẹ́ẹ̀ lẹ́kọ̀ọ́ ni àbí nìbàdàn àbí lọ́bàkà lè ké àbí lọ́gbọ̀n tó ń bí àbí nílọrin àbí kánò ọwọ́ àrítẹ́nìkan rìn lọ wọ́n tó kálukú sẹ́ẹ̀ ti bá rí ẹ̀ pàdé rí káyà ẹni bá pàdé o ìrẹ́ mi ti máa ń yà àwọn èèyàn lẹ́nu tí èèyàn kan bá dàgbà tó sì gbọ́n tọ́tọ́rùn tọ́jọ́ kùn àbẹ́ ìkọ̀yà yín lẹ́nu rí ọkùnrin bá wọ́n á kó tọ́rùn sí ká ah, kí ló dé kí ló dé kòkòrò olóyè lé pàtàkì à ẹ dákun ẹ yòókù lọ́rùn ẹ dákun ẹ bẹ́ẹ̀ náà à ibi tí mo kàwé ibi tí mo kàwé dé wàá di òkú mọ́rùn dàbí pé kéèyàn ọ̀pá pé jàá jàá jàá abẹ́ ẹ̀ bẹ́ẹ̀ tó àwọn alákọ̀ọ́ fún ọmọ bínú o <laughs> eléyìí gbogbo ẹ̀ ń ṣe é lára rẹ̀ okùn bá o pé kí okùn bá o pé kí ni wọ́n tó ti múra dáadáa o tó wá ní okùn mọ́rùn wọ́n tó pa wọ́n tó fún un tó bá bẹ́ẹ̀ jẹ yóò lù bẹ́ẹ̀ nítorí kó kéde ó máa rọ́nà lọ. tó <laughs> àṣepọ̀ yóò ní wọ́n mẹ́rin yàrá ìdùnnú tuntun ní ọlágbára kan lórí ẹ̀dì mú ní ìsìngbà tó ọlọ́ọ̀rà kù lọ́jà ọlọ́ọ̀rẹ́ ewúrẹ́ lọ́jà ọ̀hání ewúrẹ́ ní ẹ̀dẹ́kì bá ẹ̀kọ́ fún ọlọ́ ẹ̀mọ́ tẹ́lẹ̀ wọn sanwó ẹ̀kọ́ yẹn tó bẹ́ẹ̀ owó tí mo ti san fún yẹn halal fayébà bẹ́ẹ̀ halal fayébà yọ tẹ̀lé tó bá jẹ́ halal <laughs> yọ tẹ̀lé ọ torí pé tiẹ̀ bọ́ ọ́nù o tó fo owó nù ẹ̀rọ pẹ̀ bá ọ ẹ ti mú o pẹ̀ àdó yọ tẹ̀lé mi yọ lọ yọ lọ torí ẹ̀ ẹ̀ ní ìsìn ẹ̀rí pé ńgbà tí ẹnìkan lọ tó fẹ́ràn lọ ẹran tẹ̀lé ẹran yẹn wá ń ta gidi ẹ fẹ́ mú mi kúrò láàrin jàmáà ẹ̀ nígbà kílẹ̀ yóò ṣe ẹ ti ti bàtí bàbà ni lórí ìbọn rẹ̀ lágbára lórí ẹ̀ ẹ̀ ní kápá lórí ẹ̀ ẹ̀ bẹ́ẹ̀ ti sanwó ẹ̀ ẹnì kò sí sọ pé ah bàbá yìí ṣe jẹ́jẹ́ túnlẹ̀ nígbà tí ọ̀fẹ́ tẹ̀lé ọ̀ ṣe ti gbádùn mo ti sanwó ẹ̀ torí kí gbára lórí ẹ̀ kápá tẹ ẹni lórí ọ̀lẹ́ fi ń fà á ṣe bọ́ọ̀lù ní ìsìn tí wọ́n bá sọ fún lọ́dà jẹ lọ́ba máa ń sọ fún pé Islam Islam Islam lọ́nà má tiẹ̀ sí mi ìtọ́yàtọ̀ sí Islam kọ́ ọ

tẹlẹ ṣètàn ìkó kò sí lọ́rùn tó fi fà á lọ síbi orí ibú kò sí. máa ana bí mọ́sọ̀rẹ́ fẹ́ kọ́ wọ́n máa ẹni tó lè mọ́sọ̀rẹ́ fẹ́ ẹni ò lè fi kankan gbà yín lẹ lóyún ẹ ń pariwo máa bá ọ ẹ máa ṣẹlẹ̀ ó ti ṣẹlẹ̀ kí ẹni bá ayẹ rí o tó ń torí délé fún òní tí wọ́n fi lẹ bẹ́ẹ̀ yín náà kí lẹ́ni tẹ́ subhanallah akọlọmọdé awọ bá ṣe sáà ti pàdé nù ná mọtò wa lọ màá náà báyìí ni àṣetán ni olùmọ wí fáwọn èèyàn tó lè lé tiẹ̀ tó bá dídọ́ gbẹdà kéyàmà àsìkò tó àbí òtò tó yẹ kákáká dẹ́yìn lẹ́yìn àṣetán àsìkò ti tó àsìkò èyí tó ti tó ti tẹ́ lọ́nà àti tó bá àti ìjọ lórí ọjà mi bí máa fún ọláyà balẹ̀ mi yọ dọ̀là bọ̀bá dúlọ́là ọlọ́run ti kọ́kọ́ ìlọ̀ lọ́wọ́ mọ́. kí láǹfààní òdodo tá a máa ń tàbí gbé jáde fi ara jọ fìràwò ọmọ òdodo yẹn ọmọ àánú ṣùgbọ́n kò lè torí ẹ̀ túbá lónìí kó di mùsùlùmí kó tó dọ̀la túbá lónìí kó bìbí di alẹ́ kó di súnà mú kó tó dọ̀la mọ́tara rẹ̀ jẹ́ mọ́tara rẹ̀ jẹ́ lásán ọ̀nà ìrọ̀ ọ̀ma bọ́lá òkè yá àmà òsì ayò bẹ́ẹ̀ pọ̀jù òsì ayò bẹ́ẹ̀ pọ̀jù láti rí ibi pọ̀jù òsì ayò bẹ́ẹ̀ pọ̀jù láti rí ibi sápamẹ́sì ọlọ́ni òlẹ́ẹ̀. ولا يجدون عنها محيطا àwọn ẹni tí ọ̀yọ́n tó sàdéhùn irọ́ fún táwọn náà fọkàn balẹ̀ sí àwọn ẹni tí ọ̀yọ́n tó fi wọ́n lọ́kàn balẹ̀ táwọn náà tó mú mi kọ́ àwọn làwọn ẹni tó ṣe é gbé ìbò padà sí wọn yọ padà já sí iná jahannam ọlọmọ lọ máa bẹ̀ ọ́ ibùpadà sí wọn ilégbé wọn lọ́jọ́ ẹ̀san lọ́jọ́ ọ̀sẹ̀rò ọ̀nà nínú jahannam wàdà ayẹkùnà ànàhà màhìn kan kò sí ní ríbi sápamọ́sí kò ní ríbi tí wọ́n lè jà torí pé wọ́n ti lè jàjà bọ́ mọ́nà jahannama lọ́wọ́ òbí wọ́n máa ń sáfún kó nu jahannama ni ò ní bọ́mọ́ jáhànámà lọ́wọ́ jáhànámà à ó kọ́ ọ̀hún tí ẹ bá ti wí ó gán báyà lẹ́rù jáhànámà yẹn lọ́wọ́dà iná jáhànámà ni wọ́n wọ̀ jáhànámà yìí ọmọ sọ̀rọ̀ jọ pé nà kéèyà pé hàlùmí mẹ́lẹ́ẹ̀dẹ́ pé tẹ́sí ti kó wọn wáyà ọ̀dà ọ̀ tí wọ́n bá tó kú ẹ̀ máa kó wọn bọ̀ ọlọ́ni. يوم نقول لجهنم هل لست فتقول هل من مزيد ọjọ́ tá a sọ fún jahannam pé ìjọ ti kún bí kúrádì ọlọ́run ni pé ó kún kọ́kọ́kọ́ mọ́nà abilé rẹ̀ pé kó o ti kún bí olódodo làdé wọn ọlọ́run ó ti gbọ́dọ̀ sẹ́ la amla anna jahannam min al-jinnati wan-nasi ajma'in mo búra wíkẹ́ máa kún jahannama pẹ̀lú àwọn àlùjẹ̀nu àtàwọn èèyàn lápapọ̀. Sọ̀rọ̀ àbìjà ń dánà léèrè pé ìwọ iná ìjọ ti kún bí torí pé iná àti àlùjẹ̀nà àti gbogbo sọ́nà ọba dá àti èèyàn àti àlùjẹ̀nu gbogbo wọn ló ń tẹ̀lé tọ́lọ́. يسبح لله ما في السماوات وما في الأرض gbogbo ti bẹnu sọmọ àti ما ló sàbọ̀ ṣùgbọ́n àwọn èèyàn àti àlejò náà àwọn alágídí yẹn ọbẹ̀ nínú ẹni tí ń tẹ̀lé tọ́lọ̀ ó sì ń bẹ nínú ẹni tí ìjẹ́ tẹ̀lé tọ́lọ̀ rárá nínú títẹ̀lé tọ́lọ̀ ti iná jahanna ó ní gbé inú rẹ̀ ó máa dùn wípé òun dún àwọn ẹni tí wọ́n takùtọ̀ lọ́ọ̀ láti fi tẹ̀ láti lọ́ọ̀. àwọn ẹni tó wọ náà ọ̀tẹ̀ láti ọlọ́run wọn ọ̀tẹ̀ létí ọlọ́run tí wọ́n fi dára aná iná òsì jẹ́ ti tako náà báwọn ti fi tako tọ́lọ́ tí wọ́n ti torí ibú inú tẹ̀lé tọ́lọ́ ti ná òun náà ni kó máa jó àwọn ẹni tọ́lọ́ wọn bá fẹ́ tó ná ètò ìgbà kó tutù mọ́ wọn tutù báwo àfi tutù tu fìyà kó máa jó wọn kó wọn má wọn sì máa tẹ̀lé torí ẹ títẹ náà mo lè ba àwa tẹ̀lé tọ́lọ́run ní títẹ̀lé tó pé tọ́lọ́run ti ti sàdéhùn ike iná yóò fún fọ́fọ́fọ́ pẹ̀lú àwọn ọmọ abẹ wọ́n á lè pe halim tẹ́lẹ̀ sí ìjọ ti fún bá ti fá pọ̀ ní tí wọ́n máa sọ pé halim mẹ́lẹ́ tí wọ́n bá tún kú ẹran fún wọn báyìí wà tó pààn ọmọ tọ́kí ni wọ́n á gbọ́ wí eléyìí tó wá gbé láyé bí wàá dúlẹ̀ pé iná ń sọ̀rọ̀ àtúntì tá a fẹ́ ń bá lọ́jọ́ pé kò síbi tí èèyàn fẹ́ sáwọ́ jọ jàánà máa ma pé alẹ́ lẹ́dẹ́ ìjẹ́ wọn tún sẹ́kù bí ẹ máa kú wọn bọ̀ ìjẹ́ wọn tún sẹ́kù bí ẹ máa kú wọn bọ̀ títí tí ọlọ́run ọba wa ọba tó ga tó gbangba yóò fi kí ẹsẹ̀ rẹ̀ lé náà tọ́ba kí ẹsẹ̀ rẹ̀ lé náà iná mọ́ a sọ pé ọ̀pẹ̀ ó ti tó ó ti tó torí pé bọ́lá ọba ti kí ẹsẹ̀ rẹ̀ lé náà iná bẹ̀rẹ̀ sí ní kápò yóò bẹ̀rẹ̀ sí ní báwọn ẹni tó ti wà bẹ́ẹ̀ àyèwò ní síbẹ̀ mà tí ó fi máa nípa àwọn ẹni tọwọ́ bẹ̀. àdéhùn ọlọ́wọ́ bá pè ní ìyẹn ni pé iná tó kẹta yọ àwọn ọmọ ẹ̀ná láti ti sọ lánàá ike wọn sọ fún baba ńlá wọn anabi adam aleyhi salam ike ibaad baasa am min dori yẹtì kó àwọn ọmọ ẹ̀ná nínú àwọn ọmọ àrọmọdọ́mọ rẹ anabi adam má bàa kún mélòó ni nọ́mbà àwọn ọmọ náà ọlọ́run tó kúlẹ̀ alfin alfun illa wahid nínú gbogbo one thousand one thousand ní ẹyọ kan ọmọ ẹ̀ náà kan ọmọ àlùjáde subhanallah ẹ wo bọ́ọ̀mọ ní oṣù wa pọ̀ tó iná tó wá pẹ̀ tó wá lọ iná ò ní pariwo bẹ́ẹ̀ alùpùpù ní títí tọ́lọ́ fi fi ẹsẹ̀ lé pàtó náà bá fi ẹsẹ̀ lé ẹ̀ka ni dákun ẹ dákun ọ̀rọ̀ ẹ̀yìn òní rẹ̀ o ẹ̀yìn gbọ́dọ̀ ń gbẹ̀lẹ̀ sínú òní gbọ́dọ̀ lẹ́sẹ̀ ó rò pé ọ̀nà dáhùn èèyàn ni ta ló dáná ọ̀pọ̀ ta ní mú kí ló jó yàn ọ̀pọ̀ kí ni nájẹ́ tọ́lọ̀ ẹ̀rù ọ̀nà gbọ́dọ̀ kó ti yé wa báyìí ó ti tọ́jú bá a lọ́mọ torí di eléyìí ọlọ́wọ́ bó fi ẹsẹ̀ lé e náà náà máa wá kéke wọ lọ ó ti tó ó ti tó ó ti tó. báyìí ẹni iná wà á kápò títí tí ó fi ma nípa àwọn ẹni tó wà lórí ti pọ̀ tó. ṣùgbọ́n àlùjànnà àlùjànnà ń jẹ àlékún lọ rẹ́gẹ́dẹ́ nígbà tí ìdájọ́ bá ti tán ní ọ̀ràn ni táwọn bára wa jà ibi ẹ̀ máa ń tẹ̀lé ọgbọ́n pa ìsìlámù mẹ́tì wọ́n gbọ́ parí òṣèlú ni òṣèlú lẹ́yìn máa ń ṣe lẹ́gbẹ̀ẹ́ mẹ́tì wọ́n gbọ́ nípa ẹ̀kọ́ tí wọ́n fún wa àwọn olóṣèlú ni ẹ bẹ́yà gómìnà wọn ó gbé kankan fún wa nǹkan rìkì wọ́n gbé sẹ́nu wọ́n sẹ́nu wọ́n lé lò ó ten million ten papo ní ten papo ní ten yẹ ọmọdé wọn gbọ́ ọ tọ́ gbogbo ẹ̀yin náà tẹ wá dágbọ́ nígbà tí wọ́n pè é àwọn ọjọ́ gbọ̀n èlò àtẹ̀ntẹ̀mílẹ̀ èlò tẹ̀mílẹ̀ ọ̀jẹ̀ ìgbàdúgbà èèyàn kọ̀ọ̀kan bíi three hundred and something thousand tọ́ kú àmì ẹ̀mẹ́jọ wọn gbọ́ ọ lórí tí wọn bá gbọ́ wọn bá wa pín nú ẹ o ẹ sèyàn ọgọ́ta bá wa gbọǹkọ ẹ mọ kó ti ti dájú owó tí èèyàn bá gbọǹkọ ó ti di lànà ìdá mẹ́ta mo ní fẹ́ títí ẹ gbọ́ dákun láti dọ́tà ti ṣe ẹ bóyá ìgbálẹ̀ lẹ́wọ́ àbọ̀ bẹ̀rẹ̀ là ń gbà tó rò ń lẹ́mú ká gbogbo yàrá ti má ẹ tún mú gbálẹ̀ lọ́wọ́ tòbáyà lẹ́yìn ẹnìkan wá ní ẹ láti gbẹ́sẹ̀ ṣe ń kó wa ká ẹ̀wù tí ó bọ́ọ̀lù lẹ́ bá wa kátàfi hàn pé ọmọ ẹ̀yìn làwa náà ọmọ ẹlẹ́gbẹ́ làwa náà òní mùtùmùtù gba àdéhùn wọn tàdéhùn nǹkan bọ̀ láti fọkàn balẹ̀ nǹkan bọ̀ nǹkan bọ̀ náà lọ́dún bẹ́ẹ̀ ni ẹ pé àwọn ọmọ ọkọ mi wọn máa yọ ètí ń kópa máa lé ọmọ kópa máa lé àwọn tó ti wà lókè náà ti ń gbogbo wọn àwọn ọmọ púpọ̀ tẹ àwọn ẹni tí wọ́n fún lọ́wọ́ tọ irú nǹkan báwọn lẹni máa ń gbé pamọ́ kó má wọn gbọ́ ti Islam kọ ẹ wọn náà gba Islam àyè ti wà àyè wà ní mọ́tíláṣí láti ayé rí sì ráyè tiẹ̀ náà lọ́wọ́ àdébù sọ̀rọ̀ lọ́wọ́ àdúgbò fi hàn wá pé tí ó ní lálẹ́nà ó ti gbogbo sí mbẹ́ nulẹ̀ ayé lọ tálákà yìí yẹtìkí ládùúgbò yìí bàtí ló ti mbẹ́ ládùúgbò kí ni mbẹ́ ládùúgbò yìí yẹtìkí ẹlù kí ni mbẹ́ lù yìí yẹtì ní kílẹ̀ yìí kí ni mbẹ́ kílẹ̀ yìí yẹtì lórílẹ̀-èdè yìí kí ni mbẹ́ lórílẹ̀ yẹtì láfíríkà kí ni mbẹ́ láfíríkà yẹtì gbogbo kọ́lẹ̀ àní tí ó ní ó ti gbogbo ẹ̀ lọ. a adébáyọ̀ náà nà gàtà yóò ti sọ kàríkì àwọn bá ti fò wájẹ àtàrà wájẹ torí rẹ ẹgbẹ àwọn yẹn sẹsẹ islam alijanna fẹ anabi muhammed sọlọlọ alijanna wọn nígbà tí wọn kó ma alijanna síbẹ̀ tí wọn kó ma kó ma síbẹ̀ ayé oṣù sẹkù lọ torí pé alijanna yẹn ẹgbẹ bọlọ sí ìròyìn rẹ ọkọ ha as-samawati wal-ard ìbú rẹ fífẹ̀ àwọn asọmọ méjèèjì àti fífẹ̀ ẹlẹ méjèèjì tí ìbú rẹ bá jẹ anabisọlá àlùsẹlẹ wọn nígbà tí gbogbo ọmọ àlùsẹlẹ bá wọn àlùsẹlẹ táyé tó sẹkù lọ falala Ọlọ́run wàá dá àwọn ẹ̀dá tuntun táwọn òsè ayídẹlẹ Ọlọ́run bó tún wá kó àwọn náà sálùsẹlẹ àmọ́ lọ́wọ́ ní sọfún sálùsẹlẹ ọkà kù ìyàtọ̀ sí náà ike Ọlọ́run bá ti pọ̀ sí nínú pé ìkẹ́ rẹ̀ pọ̀ náà ló tún mú kí náà ọkà kù lórí tí ọba jẹlẹ ọba tó dá àwọn nílẹ̀ nípa ẹ̀yin náà lọ́wọ́ nínú yẹn àmọ́ Ọlọ́run bẹ fi àjẹyàn tí ọba ti tẹ ọlọ́run a máa kẹ́yàn láì jẹ́ kó ti fẹ́ ìdínú tó ti dá àwọn kan tí wọn ò ti kélé ayé rí lọ wá dá wọn pálí jẹ́nà eléyìí ọjọ́ ìbá wọn ọlọ́run ìjà ńlẹ́mọ̀ ni wọ́n wọ kò sì síbi tí wọ́n fẹ́ gbà tí wọ́n fẹ́ ti sá kúrò nínú jahanna gbolo fẹ́ ságbà gbolo fẹ́ gbà ọ̀nà wúlọ́ ọmọ tó o ti lè sá lẹ́yìn tó lọ́n ti wá sọ̀rọ̀ àwọn ọmọ anáfọ́ wa àwọn ọmọlẹ́yìn àti ẹ̀fọ́ ọlọ́wọ́ abẹ́ fún àrùn nípa àwọn àlùjẹ́nà bá kúránì ṣe rí nù àkùránì wọn fún wa nílò nípa àwọn ẹni rí irú ẹ̀ka dáadáa tó lọ pèsè kalẹ̀ bí wọ́n eléyìí tó ṣe é fi àwọn nìkan náà lọ́nà ṣe lẹ́tọ̀ọ́ fún ẹ̀rí pé kò ní pẹ́ kò ní dínà ọlọ́fun wa nípa àwọn ẹni tó takùtọ̀ lọ́rùn irú ẹ̀sán burúkú òní retí wọn irú ìyàwó lọ́lọ́wọ́ bá pèsè lẹ́gbẹ̀ẹ́ wọn èyí kẹ́rù ọlọ́run ọba kó lè bá àtúntò kòkòrò dáadáa tó ti kọ́ sáájú kó lè bá àkọ́ra fún ìyá tí ó àwọn ẹni tó takò àwọn ẹni rí náà nígbà míì ọlọ́run máa sọ fún wa kí ni àtúbọ̀tán burúkú tẹ̀lé sí àwọn ọmọ aná irú ìyá burúkú o lọ́nà ti pèsè lẹ́gbẹ̀ẹ́ wọn nínú ọlọ́run ó tún á fún wa ní nípa ẹ̀sán ńlá eléyìí ti sẹ́lẹ̀ tó máa ti fi kalẹ̀ lé wọn nítorí kẹ́ni rí àìjẹ́ pété alákòókò tó gbọ́ yẹn náà ni ó mú sọ̀rọ̀ ìdínú kúrò nínú kí ọlọ́run pé jébù tó alẹ́sọ̀ sí kí ọlọ́run pẹ̀lú ìyá tó náà pèsè kalẹ̀ yìí báyìí lórí kábẹ́ lọ́nà ọgbọ́n tó fún wa ní òwò nípa àwọn ẹni rí àwọn ẹni tó ṣe dáadáa ọlọ́run ọba àtúbọ̀tán àpọ́nlé àtúbọ̀tán dé àpọ́nlé rẹ̀ pé ilé ìjọba wọn kó pèsè kalẹ̀ fún wa fún wọn wọnú rẹ̀ tó bá ti dọ́là òkèèyàn kọ́lọ́ ni wọ́n yìí láàmú wà mílò fọ́ọ̀lẹ̀ ha àti pé àwọn ẹni tó gbọ́ lọ́wọ́ bá gbọ́ lódodo alẹ́ dáhàmà wọ́n gbọ́ lọ́wọ́ gbọ́ lódodo wọ́n yìí ṣe iná lẹ́dí náà ámàlú tó ń mọ̀ kábọ̀ tó ń mọ̀ ámàlú tó ń mọ̀ ilé tó gbọ́ lọ́wọ́ bá gbọ́ tó tún wá ya kèfèrí tó tún wá lọ gbàgbọ́ tó tún wá ṣe kèfèrí lẹ́yìn rẹ̀ àwọn òbí bẹ́ẹ̀ ámà ló ní ojú kàlàdá ni wọ́n gbọ́ ọlọ́dọ̀dọ̀ fún ètò ìṣẹ́kù sẹ́yẹ àti ìsìláàmù lọ́dún yìí tọ́ba tuntun tó ti ń bọ̀ àbáwọn sọdún eégún àti ìsìláàmù àtúbáwọn sọdún òrò àwọn òbí lẹ́ẹ̀ ẹni bẹ́ẹ̀ yóò ṣe mùsùlùmí o islam ọgbà kó tún ṣe nǹkan mìíràn yàtọ̀ sí islam ó ń ṣe islam ọba wọn lọ sọ́ọ̀tì ike torí pé ẹ ọfẹ wò èwo ni òmu nínú méjèèjì èwo ni òmu báwo èwo ni òmu báwo síbo ti gbọ́ láì ikú ọ̀dà fún yẹn láyé kò túmọ̀ sí pé ń ti ń ṣe lọ́dà láwọn torí gbogbo ọ̀kan àtàwọn ìlú ńláńlá kọ̀ọ̀kan àní ìsàlá ìmárí ẹni tí ń lọ mọ́sálásí tí ń lọ sọ́ọ̀tì. kí lọ́ọ́ fẹ́ gbé sí ọ̀kan lọ́kọ̀ọ́ mu ọ̀kan lọ́kọ̀ọ́ mu méjèèjì tó bá ti mọ̀ pé Islam lọ́ọ́ fẹ́ ti kọjá mùsùlùmí èèyàn kì í ṣe islam kó tó máa ṣe nǹkan míì kó wá jẹ ọdẹ lẹsẹ. torí ẹ ìnà lẹbi wàlẹbi ìnà àmàn àti kí àwọn ẹni tó kọ lọ́wọ́ bá gbọ́ ọkàn wọn gbàgbọ́ lóko kò sí iyèméjì nínú ọkàn wọn torí wọn kì í ṣe múnáfìsì náà fún amúnáfìsì yẹkùlù nàbí ọkùwà ìhẹm màálẹ ìtòsí kùrì níta múnáfìsì fẹnu sọ kò mùnàfíkì ọmọ sọ pé ń gbà bọ ṣùgbọ́n kò sí ìmánì lọ́kàn mùnàfíkì ọmọ sọ pé màá ń bẹ pẹ̀lú ẹ ṣùgbọ́n kò sí pẹ̀lú rẹ o tọba ti yóò sọ ọlọ́dẹ mùnàfíkì yọ ní ẹkọ kan balẹ̀ ọkàn balẹ̀ gbogbo tí o bá tẹ̀sí ní jàmbá kò ní sọ́dọ̀ àwọn wa àtọ́dọ̀ rẹ̀ yóò di wa wọn yẹn ti àwọn ẹni tí máa ń tẹnra wọn jẹ ike bọ ọrọwọ mi ò rínú mi abẹ́rẹ́ nǹkan mi wọ́n ní kó làmì ẹgbẹ́ yín wọ́n ní àmì ẹgbẹ́ táwọn wọn náà ní pé ká méjì lọ́nà tó wọ́n ní tọ̀ káwọn olè rọ́nà lọ tó dẹ́ tí ọba ti tẹ̀lé wọn bẹ̀ pa kálukú náà bá tó ọ báyìí ṣe ẹgbẹ́ wò lẹ́sẹ̀ ẹ̀rí ni wọ́n bá ti sọ pé bọ ọrọwọ mi ò dénú. abẹ́rẹ́ nǹkan mẹ́ yẹ ń pé nù tó ń wo mọ̀tẹ́gbẹ́ rẹ tó ti bá wù yẹn. lódodo jáde lórí ara wọn bẹ́ẹ̀ nínú ọkàn wọn. wọn wá dárí ọkàn lásán wọn tún ń borí pé wọn jẹ́ nìyí. agbàgbọ́ agbàgbọ́ iná ni gbogbo èèyàn ń gbogbo èèyàn ló ti ló ń gbàgbọ́ kí ló dé dàrí mọ́tíláṣí ó nílò àwọn àdíwọ́ kan ní làwọn gbogbo ìwọ sàmì kò ní di ọ̀rá ìjà náà wọ̀ ẹni tí pè ní ẹ bàbá àtẹ. tọ́lọ̀ gbàgbọ́ àwọn ẹ̀rọ ọmọ wọn àdé wọn ní wọn bá ní oúnjẹ tọkọtaya wọn bá kó bọ́kọ́ wọn kó sí yán káàárọ̀ bàbá rọmọmọ nàmẹtì ní méjì lónìí ó ní ló ṣẹlẹ̀ ní pé àwẹ̀ yẹn ó túmọ̀ sí ká gba ìyàwó ọmọ ayẹ ẹni ẹni òṣìṣẹ́ gba ìyàwó ẹnìkan àwọn òbí náà ẹsẹ̀ mùsùlùmí ni ó rẹ́nu ni eyín ní mẹ́mẹ́ táwa ni ò léyìn lẹ́nu ó nínú tòun eyín máka àdìmọ̀ pé máka bí eyín kan pé ó bí màkàn yín ní jẹ́ àmà bẹ́ẹ̀. ẹ̀kọ́ alẹ́ yìí ọ̀pọ̀lọ́wọ́ bá gbọ́ ọ̀pọ̀lọ́wọ́ bá gbọ́ nígbà tí wọ́n ọ̀pọ̀lọ́wọ́ bá gbọ́ yóò ti tẹ́ ìnàlẹ́wọ̀lẹ́dínà ámánú wàá mi ló ń sọ̀rọ̀ ẹ̀ka bẹ́ẹ̀ dẹ́ màá nínú alukur'an ìnàlẹ́dínà ámánú wàá mi ló sọ̀rọ̀ ẹ̀ka. ọba gbọ́ lásán kò tó àbí kò ti sẹ́ẹ̀rì fọmàtẹ́tọ̀ iṣẹ́ kìí ti ti sẹ́ẹ̀rì àyàfi ti sẹ́ẹ̀rì àfihàn wa kò sẹ́ẹ̀rì yìí àwọn gbà wọ́n sì tún ṣiṣẹ́ rí wọ́n koríke wọn wọ́n fi ṣiṣẹ́ rí wọ́n sì jìnnà sí gbogbo sọ́nà wọn bá ní kó ń jìnnà òkìrùn ó sì ń bá wọn wọ́n yọ sàká wọ́n lọ sí hajj ṣùgbọ́n ò lè má mú bí kò lè má mú kúrú dànù kò sí gbàgbọ́ lódodo kò lè má ṣe sì náà wọn láwọn àníyàn wọn pọ̀ wọn pọ̀ òṣèlú máa ń fi di wọn wọn ti wọ́n tu. àwọn òṣèlú ọ̀gbà bọ́ọ̀lù ó lè má tètè bìtì àtàkọ́wọ́rá ó sì lọ gbà bọ́ gbà bọ́ ọgbọ́dọ̀ jìnnà tí ó kó sọ́nà wọn bá ti kó jìnnà sí. tọ́ọ̀ bá jìnnà sí ìgbàgbọ́ rẹ kò sí ìjẹ́gbàgbọ́ rẹ. مدخلهم جنات تجري من تحتها الأنهار ọlọ́ni á mú wọn wọ inú àwọn ọgbà àdẹ́rà tó ṣe kí àwọn akérèmọ́bù ló ń sàn lábẹ́ rẹ̀ á mú wọn wọ inú àwọn ọgbà àdẹ́rà ìfinilọ́kànbalẹ̀ ńlá ń nínú àwọn àyà mi wọ́n wọ àwọn ọgbà àdẹ́rà níbí a ó mú wọn wọ inú àwọn ọgbà àdẹ́rà ìpinnu lọ́kànbalẹ̀ ńlá ìfẹ́mẹ́lẹ́ lágbọ́n bò lágbọ́n pé ẹ má fòyà ẹ má bẹ̀ èmi ọlọ́run fúnra ara mi ni màá fún yín wọ àlùjáná ẹni tó lọ́n bá ti ti fún ní ìdánilójú sọ yẹ kó tó máa bèrè sọ yẹ kó tó máa bẹ̀rù pé wọ́n lọ àwọn èèyàn pọ̀ jọ àwọn èèyàn pọ̀ tó àmọ́ àní ẹ̀fọ́ kàbálẹ̀ sánú dọ̀kẹ́lù ààbò ọ̀wọ́ sọ̀tánàlá ìwọ tí ọjọ́ mùsùlùmí máa dunnú kọ́lọ̀ sí ọmọ kí lọ́kàn rẹ̀ ń bàjẹ́ sí ẹgbẹ́ tó ọkọ̀ máa pàdé wo níbi ẹjọ́ tó pa. ìwọ́n sàdé òfin ẹ ike tó o bá gbà wọ́ tó ń ṣe ń ṣe àwọn adẹ́rẹ́rẹ́ ohun ọlọ́run ó mú ọwọ́ àwọn ọgbà àdẹ́ra ẹ̀yin tó gbà dẹ́ra yẹn kì í ṣe tẹlumi àfi títa ni Allah ọba tó ní àlìjẹ́nà ó lóun mú ọwọ́ àlìjẹ́nà òun arọ lóun mú ọwọ́ àlìjẹ́nà ọkàn yẹ kọ́ balẹ̀ àbí ọ̀yẹ́ kọ́ balẹ̀ ọ̀yẹ́ kọ́ balẹ̀ làákín ọ̀yẹ́ kọ́ balẹ̀ tán o nípa pé a ti gbàgbọ́ a ti gbìyànjú kọ́lọ̀ ọ̀hún ti kalẹ̀ sí títí dé ìgbà tí a fàyè sílẹ̀ kọlọ wọn pa wá dàtà ìdá kọmọdé ká fi islam sílẹ̀ gbà kankan tó eléyìí ni ó jẹ kó rírẹ yẹn kọ kalẹ̀. wọn ní àmú ọwọ àwọn ọgbà àdẹ̀ra àwọn olùmọ̀ọ́ni kí ló dé tóbi jẹ́ pé ilé ìgbẹ̀yìn ilé ìgbẹ́ ilé ibi tí ó ṣe ìfọlọ́hún kó àwọn ẹni tó tẹ̀lé tiẹ̀ sí kí ló dé tó lọ́wọ́ bá pè ní ìdàlẹ́ àwọn ọgbà àdìrà àwọn ọgbà torípé nìsín tí máa fi ọ́ lè rí pé ibo ló ń gbé tó wá ní inú ọgbà ni mò ń gbé ọgbà báwo táwọn ẹ̀fọn òsì ní máa jọ́ torípé inú ọgbà àwọn kékeré ni ọ wà bẹ́ẹ̀ àwọn koríko àwọn emé pọ̀ ń bẹ́ẹ̀ àwọn yàmùyàmù ó kún kí ló dé tó fi jẹ́ pé ọgbà ọgbà lọ́dọ̀ fi àlùjẹ́ nà ilé ìkẹ́ ńlá yìí nítorí pé ìkẹ́ ti tẹ́lẹ̀ ọ̀pọ̀ kọjá sísọ ọlọ́run wá sí ní ilé polówó tá a lè rí lọ́ọ̀kan tá a lè tuntun káàpì kó o ló dé rí kátó débẹ̀ nítorí pé àtẹ́tílé bá wà bẹ́ẹ̀ tẹ́ pé ọgbà òyìnbó àpilẹ̀ òsì òní ilé ìkẹyìn àmì tó kò sí kò nílé ìdẹ̀ra ni àwọn ọgbà tó wá yí ká kéka ṣègi lásán ti yí lóru tẹ́lẹ̀ pé kò léto kéka ṣègi lásán ti yí ọ̀dá tẹ́lẹ̀ pé kò léto ká téèyàn ti ẹ̀ máa sojú gbogbo rẹ̀ àwọn èso tó yẹ pé máa wù yà jẹ àwọn èso tó yàtọ̀ séso èso tàbí jàdá òní ojú gbogbo ẹgbẹ̀rún àti jàdá.

àwọn tí ń kiri omi màrúwá ẹ bá ti fi màrúwá ẹ bá gbómi ọ ìyá nìyẹn tóbi lẹ́yìn ṣe dáa tó ẹ ti lẹ́yìn ṣe ká tó ọwọ́ àtúntò náà náà ìlà ìlà ọmọ káti ẹ̀ fún mi ní bẹ kò ó sì tàn kò nàìjíríà ọmọ wa bí ọmọ wa ẹ wò lè wọ́n ti sẹ́kù sẹ́kù lọ́gbà mi ibi o ti mọ́lẹ̀ tó abẹ́là sẹ́kù lọ́gbà mi. tó kọ́ wa tó mi kó o ní kẹ́yìn o ti wá àkàràmọ̀kùnmọ̀ mọ́ nílẹ̀ ayé mi ilé ńlá àgbàlá ńlá ọgbà ńlá ṣùgbọ́n kò sómi bẹ́ẹ̀ pẹ́kínú ìyá ńlá ìyá ńlá yẹn bíkọ́ ọ wà nínú ààfin ilé ìgbàsẹ̀ ẹ̀lẹ́gàn ọ̀dà àtọ́ba àbùmí lọ. ṣùgbọ́n àkàràmọ̀ fún ọmọ àti kíbi ọmọ kan nínú ilé náà ìjọba ti tó. bẹ́ẹ̀ rẹ̀ nípa tọ́ba rọra ya ìfẹ́ta wí sínú tángara àbí kọ́ ọmọ wà ní wá kù. abẹ́rẹ́ nǹkan mẹ́ kòóró ti máa di ọ má wọlé o má wọlé o kí lọ́pàá kò tóbi. àlìjẹ́ nà àkàràmọ̀ fún ọmọ kò sí wọn èyí àgbẹ̀tòkòjò yọ wọn èyí ti tó mbẹ̀ àlìjẹ́nà wọn èyí tọ̀ mbẹ̀ tẹ̀gbẹ́dọ́ akitọ̀ lásán náà ni kó léyàn lé lápá ìtọ́ àgbàlagbà wọn èyí tọ̀ mbẹ̀ ìgbádùn ní ẹnìkan bá jẹun jẹun jẹun jẹun táà ní yó ká yó bọ́ sí ẹjọ́ kọjá wéé inú wa táàmù asáré káfíẹ́ wa ń wó òkú jẹ rárá o gbogbo tó bá wọ ọmọ ẹ̀jẹ̀ láti rẹ̀ ayé yìí iná ni ọjà jẹ́ ìwé ó ṣe kòkò kájẹ̀ ló láti rẹ̀ ọjà inú tó bá kún kọ́ inú òkú kún tó bá kún kò ní kún kò sì ní ipò pé ó kún bó wá ní anábìlẹ̀ kan máa gùn fẹ́ ni tí a bá dùn fún fẹ iná fà tẹsí náà kò lọ lẹ́nu kan bá tún fẹlẹgbẹ rẹ lé ayé bi ó ti tẹ lórí oúnjẹ tọjẹ àwọn ọkùnrin mi kọjá tó tòṣùgbọ́n láti tẹ nàkàlà kò rí bẹ́ẹ̀ alẹ́ mi tẹ ẹ bá fún fẹ òórùn tí ó máa jáde látara àbùfẹ́ yín ó tù títí lọ́fíńdà lọ tọ́sí ọba gbogbo lọ́fíńdà. subhanallah ah, ọlọ́dà kọ́mọ́jà dẹ́nà lè wọ̀ wá ó kàn má jẹ́ pé agbọ́ pa rẹ̀ láyé tó mo ní lọ́nà mi ìwọ̀n wá rí ọlọ́dà mọ́ ti bẹ̀ ti wá o ẹ gbé táwọn ọmọ náà máa sọ náà máa lè lẹ́nà ni pé ẹ dákun ẹ̀kún wa nínú omi àti oúnjẹ tọ́lọ̀ fún yín bóyá bá àwọn oṣù ẹ̀sùn rọra rẹ̀ lẹ́ bóyá bá ti ẹ̀sùn rọra sí ibi ipò kọlu ìnáwó arọmọhùnmá káfíìrìnà à torí ẹ ọyọ àtẹtẹ wọnà kọ sọnà tí orúkú fún òfin kúrò nínú nkí ààrẹ pé lágbájá káfíìr ẹnì kó àdírẹ́sì burúkú nìyẹn àbí òye wa àdírẹ́sì burúkú nìyẹn pé lágbájá káfíìr lágbájá munafik lágbájá mushrik á àdírẹ́sì burúkú nìyẹn ọlọ́mọdé ọkàn kò sí wa torí ẹ àlìjáde yẹn àwọn omi tó wà kékeré lásán ní omi kàkà tẹ́tẹ́ yìí àbómi pọ́pù jọba lẹ́kọ́ tí lè kó kúlóró tó ká dín tí gbogbo ti lórí sí mi tó tún mu tí wọ́n máa wọ́n nígbà tó bá ti pọ̀ jù. omi ṣàlùjẹ́nà irú irú odò bẹ́ẹ̀ gbọ́dọ̀ sí láyé á para wa jù èyí wọ́n lọ àyè tọ́ba fi wà láyé gbogbo ẹjọ́ bá lọ sódò yóò kó bá lọ ní àgàdá torí pé odò tó jẹ́ pé odò mílìkì. akọ́rọ̀ fún mi wọ̀ ọ́ síbẹ̀ mọ ṣáì sáàdà ṣáì sáàdà tí ìgbẹ́rẹ́ fún tí ò ní mẹ́wù síbẹ̀ mọ ọ̀pọ̀lọpọ̀ owó rí mi nílé ayé wọ̀gbà ẹni tó bá rí mi yóò tún máa gbọ́ta pé kí wọ́n máa rí pé tí ìjọ ní mẹ́wù ló mu torí pọ̀pọ̀lọpọ̀ omi làwọn rí mi torí kọ́ máa bàa rí tẹ́mi náà tiẹ̀ pa díẹ̀ mbẹ́ lọ́wọ́ odò kan wá ń sàn láti jẹ́nà ó ti odò wàrà mílù. láàrin ìlànà tó lọ ẹyin náà mà náà yẹn bí gbogbo wa náà rí mílù kìlà ẹnìkan rà kan wọn nínú nù ẹnìkan rà kan wọn ní crown three crown ẹnìkan tó rà kan ó mẹ́m so ọ̀kan pink mẹ́m èwo ló wù yìí a big milk, big milk. Ọwọ́ àmọ́ ní pink, òkèlókè lọ́wọ́ bẹ́ẹ̀ náà ní lẹ́nu ó yàtọ̀ ẹ̀sùn bá máa polówó ọjà wọn. Ẹ̀dá kí ni pink milk wá já má lẹ́gbẹ̀ẹ́ odò ní sàn lálẹ́ jẹ́nà tọ́jẹ́ milk. Wọ́n náà ti sọ dípò ti pèsè kalẹ̀ ní àwọn ẹrú òun nínú àlùjẹ́nà ní dójú òrìrì, dójú ọ̀gbọ́n rí, tọ́kùn kẹrò rí ní dáadáa tàbí rẹ̀ máa ń sàn láyé lápara wa bá nípara à mílíkì nísìnyí wọ́n wọ́n kó mílíkì kalẹ̀ wọ́n ní kálukú mu tó bá fẹ́ mílíkì àti bọ́tù wọ̀tà ó ti gbọ́dọ̀ mú jẹyọ̀ kan lọ kí ni gbogbo èèyàn mú à lórí tó dínkù náà ẹ̀jẹ̀ kálukú mu sọ ẹ sì rí i pé wọ́n ní yọ kárí o yọ kárí ẹ má jà o wọ́n jà bí ní jà wọ́n Nàìjíríà wọ́n torí pé ká lọ pé yọ ọ̀sẹ̀ kó tó kàn. subhanallah tó bá jẹ́ kódò ni wọ́n ń sẹ̀rẹ̀ ẹ tí wọ́n mọ sàlìjẹ́nà yóò ti kọ́ ọmọ ọkùnfà mo fẹ́ mu omi wàrà yìí mo fẹ́ mu milk ọba lọ́wọ́ rẹ̀ wọ́n á lè kúrò rẹ̀ wà lọ́wọ́ náà yóò lọ́wọ́ jù kùsà kùsà tí wọ́n wà ìyá sáà wọn gbẹ kutu gbẹ kutu gbẹ kutu gbẹ kutu mi wọn gbẹ titiri lọ àwọn ọbẹ yóò mú wa ẹ máa wà tẹnìkan rí tiẹ̀ wá tẹnìkan ti ń gbẹlẹ látàrọ tó rí wa tí ojú wọn bá jọ sílé méjì pẹ̀lú tó rí wa àti tó rí wa tí ẹni tó rí wa bá wò ó ti kàtẹ gbin bí kò kú ìwọ rí wa ẹni ò rí wa fa ìyanu ẹjẹ bá ẹ wò bóòlù ilé ayé yìí tẹ máa ní wọn rí bóòlù nìkan àwọn èèyàn ń wà ẹ wò bá àwọn èèyàn ṣe máa ṣe ẹ wò Zamfara wọn ni wọn ní góòlù mbẹ àmọ́ irin kan wà ń pè Delma lédè Haúsá Delma yìí ibi tẹ́ máa ti ń wá lọ́gbàgbó olókun gbogbo lẹ̀ yóò mọ afẹ kátẹ́kùn máa ti fẹ yóò mọ kó sínú yóò mọ kó sínú yóò mọ kó sínú wọn máa ń sírò títí more than four thousand ọmọ ìnìkíní yà bẹ́ẹ̀ àwọn èèyàn ti torí rẹ̀ má lọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ síbẹ̀ ní ẹ̀ bá wọn bẹ̀. káwọn kú yípa gbogbo ọ̀sán tí káwọn sùn síbi àìwé. àwọn kí mílíkì wá ń sàn kí ni ẹgbẹ́ ń sàn náà ni gbogbo èèyàn sọ yóò ti lónìí. bákan náà olùkọ́ tó wà láti lẹ́nu tó jẹ́ oyin oyin ẹbí náà máa ń pòwe ẹ máa ń pòwe ìyàwó lọ ilé ọkọ ọlọ ó lè dùn ó lè kàn án àmúlò òyìnbó kan dúndùn dúndùn láti kíni làbá ilé olóyin ẹgbẹ́ yìí dùn bí tí òròǹbó lẹ́sọ̀ọ́ náà ni kíni tí oyin <laughs> tó mọ́tòláyé àwọn máa dùn torí dúndùn làwọn bá kíni àwọn oyin odò wa ń san oyin ẹ̀yin náà mọ̀ pólísìírísìí lóyin sí ilé ayé ìgbà yìí oyin tí wọ́n fi ṣúgà sí wa wọ́n kàn kó òbí yẹn fún ni oyin wà tó jẹ́ pé èrèké wọn ti dé ó fi yín jẹ kú jẹjẹ oyin sì wà tó jẹ́ òkìdí oyin ẹgbẹ́ tí máa ń pọ òkìdí lélẹ́yìí o gbogbo ẹtí tánà àti ti ṣúgà àti ti rèké àti kíkí náà ló pé òkìdí oyin lò kó àwọn kéde tàdá máa ti dàlùjẹ́ nà ìwọ náà a ọmọ àlùjẹ́ nà kú oríire ọlọ́mọ sèlé wọ̀ wá o bákan náà odò kan wá wà lálùjẹ́ nà odò ọ̀nìyí kí màá ti gbọ́n ojú wa o àlùjánnà mi yẹ torí lálọ́kùn sí ha wọlé tẹ̀sí ọtí àlùjánnà kìí ṣe ọmọ àwọn tí máa pààyàn ẹ mú ọtí kan wá lé ayé kìí pààyàn kò sí kò sọ́tí tí wọ́n mú láyé kìí pààyàn tí èsì ti wà mọ́ọ̀sì ẹ ti lè mú ọtí yòówù ẹ rí títí ọ̀sọ̀ rálẹ̀ gbogbo àwọn ayé sátó kìí ṣe mú ó tìlàkì yóò ti tẹ̀ bẹ́ẹ̀ gbogbogbòrò lọ́ba mu bí sẹ́pẹ̀ ní bí burúkutu ní pọ́síkà ní àti gbogbo abẹ́lẹ́ mú wọ́n wá kíákíá lè tó sọ̀rọ̀ alẹ̀ ó sì jẹ́ ìtàn dára dúró ní gúlúdà sáùtì ní kíní kan ní gbogbo ẹ̀ kíákíá lè tó sọ̀rọ̀ alẹ̀ ló fi jẹ́ kí tọ́tọ́mù ti bá fẹ́ sọ̀rọ̀ kò sí bó ti lè múra tó tọrọ ní ibi pé nǹkan ìjàmbọ ni ẹlẹ́rìí rẹ̀ gbà ọ̀rọ̀ jàmbọ̀ lórí kò sí làákà yìí lè pọ̀ sí ọ̀rọ̀ mọ́ wọn wá ní kọ́ ọmọ mùtí má olóòlè má mùtí tọwọ́ títí tẹ̀jẹ́ wèrè rẹ̀ ó sì mú títí títí tí kọ̀ọ̀rọ̀ àpapọ̀ àrọ́rùn ó mú tí ìyá ń jẹ́ ìyàwó ó mú títí tí ìyá ń jọ ma tó ti mú tí ìtàn àbá. yóò tu ara yóò tu ara ni yóò tu ara yóò tu ara ni akérèmọkùn mọ wọn tí ìbá ti pé kò sí ọ̀nà téèyàn lè gbà láì lọ́wọ́ rẹ̀ ta ló wù ọkọ̀ kan gbé ara rẹ̀ ti wá wọn ni ara kọ̀ fẹ́ wọn <laughs> ni táwọn ẹ̀yà fi ń pọ ìdí ọmọ wọn ìdùnnú ti dùnnú àwọn pé ọkọ àwùjọ ẹ tóbi máa ń lọ ọkọ, wọn máa ń sàlù àkókò owó kọkẹ rẹ lọrùn ó sì tún kọtọ rẹ pé ẹ ń àti èdè pé ń sà olọ́mọ amagbèrè rẹ lọ́dún tó fi ọmọ àti lẹ́yìn ìgbà lọ́gbà ya títí òtò ẹ mẹ́lẹ̀ o bàbá wo òkè òkè yóò ní bọ̀ kankan ó ti kà mọ́ subhanallah bẹ́ẹ̀ lọ sí ilé ayé tiẹ̀ náà ọtí òkun ẹ̀rì àwọn náà wá kọ́ ibi ẹ̀mú tó máa ní ìsìngbà tí ariwo pọ̀ wọn á ní federal government wọn ní ọmọdé má máa para abẹ́rẹ́ nìkan mẹ́rin má máa mú para ṣé njẹ́ ọ̀ dáadáa ni òkúkú dá òkúkú dá àmọ́ gbọ́dọ̀ gbogbo ọ̀dín wọ́n ní gómìnà mi ìmùtí débi pé ńgbà tó bá di pé ó túká yálayàlá síbi ọtí wọ́n tako bẹ́ẹ̀ ọ̀tọ̀kọ ọ̀tọ̀ wọn tẹ̀tẹ̀ káwọn tẹ̀sí sọ̀fìlà àdìbàdà gómìnà bá ti ń darí orílẹ̀ ẹ̀ ti ń darí ìpínlẹ̀ ẹ wá wẹ̀ sí rẹ̀ níbi títí mutí subhanallah sẹ́wọ́n kọ́ àwọn mutí wọn máa ń ṣe competition tójú òkú àti mutí òtítọ́ mẹ́wàá àwọn ti lé lọ́gbọ̀n ọdún àwọn fẹ́ mẹ́ńtọ́ mọtí mu kan wọn lè fún àwọn pálípálí ọtún kalẹ̀ wọn máa dà bọ́ọ̀ wọn máa dà bọ́ọ̀ wọn máa dà bọ́ọ̀ àwọn agbálàbíà nígbà táwọn yọkù mọ̀mọ́ pé àwọn akágan yọkù àbí òye wa àtẹ̀tẹ̀ máa máa yọkù tó nítorí bí eléyìí wọ́n máa dà sàn wọ́n máa dà sàn wọ́n máa dà sàn. ṣé túbọ̀ wá da kátọ̀ méjì tó ọ̀dà sínú tó lè dá dìde mọ́ nítorí tí ń dà sínú ìyẹ́sọ̀mí àgbáríkà omi òwò ni onílé dìde onílé dìde ẹ má ti bẹ̀rẹ̀ ìgbẹ́ kan fi jáde ká tó sọ̀tọ̀ torí pé inú ẹyin tí ń rọ sínú yóò máa wáyé yóò máa wáyé torí ẹ gbogbo àwọn tó ti wà bízì pẹ̀lú pẹ̀ yọ jáde yọ jáde àbí bẹ́ẹ̀ kọ́ ni kí inú lè bá ní báláǹsì wọn bá pẹ̀lú nǹkan tí ń kó sínú yìí torí ẹ bá ti tọ́mù sí kí àgàrà tí wọ́n fi tó ara àmọ́ ọ̀sítàlù jẹ́nà ọ̀nà nílànà wọ̀n sí àwọn ọ̀dà ẹnìkan kì í mú kọ́pa wọn yìí di ìmú kúrọ sọsọkùsọ tàbí ẹni tó mú títí òwe ìkú bàbá òsì ń sọ fọmọ rẹ pé sẹ́mu tí kọ́ náà kò sí ma sọ́nà sọ pé wọ́ta nígbà lọ ń bá sọ̀rọ̀ àbórí yóò pè é. bàbá rẹ̀ nígbà yóò torí tó ṣe ti tu ó ti tu ti sọ lọ làákà yìí sá lọ́mọ lọ torí ẹ̀ ló fi jẹ́ pé wèrè lọ́mọ sí làákà yìí lọ́mọ yóò bu ọlọ torí pé mo ti nígbà tó bá ti lè bu ọlọ ta ni òtún ní bú má torí ọtí o bákan náà odò kan wá ń tàn lábẹ́ àtijọ́ náà fẹ́ jẹ́ omi omi tó má kájá tí o ti dọ̀bẹ̀ táwọn ojú òfinú ẹ̀ yàtọ̀ sómi ilé ayé ẹ̀rí kí wọ́n àwọn ẹni tí ń ta bí ọ̀wọ̀ta kálukú ọ̀mà polówó tiẹ̀ ẹ̀rí kó gbé pọ̀ lọ́wọ́ta ẹnì kan ní kíní kan three star àbí three t àbí kíní top t top t champion tó jẹ́ pé kọjá kankan kálukú yóò máa polówó jẹ tẹ́tẹ́ bá ti sílẹ̀ fún lọ́mí lò ó máa ń polówó tó bá fẹ́ dá o owó bá lé lọ́wọ́ rẹ ni o lè ra kan bọ́tù wọ́dà fífi náírà kó fílẹ̀ kó tilẹ̀ ẹ wá ojú ọ̀sẹ̀ lẹ̀ èyí tó dáa jù kò sílẹ̀ ojú ọ̀sẹ̀ lórí lọ lórí pọ̀ wọ̀dà ni káwọn tètè ìlú ìjọ ń rọ sọ̀rọ̀ àtẹ́lẹ̀ náà fún òun lójú ti ìjọ méjì ni àti mú kó ti ń sojú bákàbàkà láàrin ìjọ méjì torí ọlọ́run máa iye kúlóró sì wọ́n kó iye alọ́run omi kankan ká dùn mí lọ àmọ́ mi tàlìjẹ́nà máa nà fà omi tí òsì dọ̀tí lójú ẹ̀ yóò mọ wá sàn lábẹ́ àwọn tí ń jẹ́ àlìjẹ́nà wọ́n máa ti omi yẹn tó bá ti fẹ́ wọ́n máa lò lọ́nà tó bá wù wọ́n. àwọn kéde ìsìn ẹnìkan kọ́lé ńlá ó ní ọgbà ńlá àwọn èso mèremère ń wú bẹ́ẹ̀ àmọ́ wọ́n ẹ̀sẹ̀ máa gbé omi wá bẹ̀ wọ́n yàtọ̀ sẹ́ni tó kọ́ ilé bẹ́ẹ̀ tó wá kọ́ lórí omi tí odò wá ń sàn lábẹ́ ilé rẹ̀ wọ́n ti ṣe kọ́ńkírẹ́tì ilé yẹn débi gbé omi kan kò lè mú kí ilé omi jẹ omi wá ń sàn lábẹ́ lọ́nà tó yẹ pé wọ́n rọ́ọ̀nù páì gbàbí kíbi bá ti lómi lò wọ́n kẹ̀tẹ́ wọ́ọ̀ni omi ọ̀mọ̀ àdàtì wọn èwo ni ó wù ọ́ gbé nu méjèèjì èyí tí wọ́n ti wá àti ètò mi bẹ́ẹ̀ so ọlọ́run wa ní lábẹ́ wọn lómi ti ń sàn kéde lókè wọn lójú máa ń sàn lókè wọn ó lè ní wọn lára tuma tẹ̀sẹ̀rì mẹ́ntàṣe hàlànà ọ́ pé lábẹ́ wọn lómi ti ń sàn torí tó bá yẹ pé lókè wọn ni ó lè ní wọn lára omi ti ń sàn ní lára bí èyí ń sàn lókè lórí èyí ń sàn lókè ó ṣeé ṣe kọjá yìí pé sísàn tí ó sàn yóò ní wà lára kókó palára bá wa. ìṣẹ̀lá bẹ́ẹ̀ ètò bá wù yín lẹ́mú bẹ́ẹ̀ ètò òwú yín ọ̀mà lọ. ìdẹ̀ra ńlá tọ́nà pèsè kalẹ̀ fún àwọn àlùjáná lílo yìí o. tó bá jẹ́ pé wọ́n máa bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ṣùgbọ́n lẹ́yìn ogún ọdún wọn ni ẹ̀jáde ẹ̀jáde ẹ̀jáde iṣẹ́ ti ṣe tó. a wọ́n láì kọ́ bá yà kọ́ jẹ́ ìyà. bí kọ́ lọ pàdé kan ni wọ́n fi ọ wọ́n ti wá fi tíkẹ́ẹ̀tì tó fẹ́ wọ́n ní ẹ lọ wọ bàálù lẹ́kọ̀ọ́ ọkọ̀ tí ó sì gbé yín lọ yọ wà báyìí ìjọba dán Hilton Hotel ni wọ́n gbé yín sí yàrá rẹ̀ ní kọ́kọ́rọ́ yàrá bàbá ti débẹ̀ bàbá ti la tíkẹ́ẹ̀tì tó wọn wọ́n fún yín ọwọ́ ń débẹ̀ ẹjọ́ bá dé ibi tí ò dé rí tí ó sì rí ro tó tó tó rí rí ó lè má fẹ́ padà rí mọ́ ṣé ló fẹ́ padà lọ sí pé yìí náà báyìí bẹ́ẹ̀ ni ayé yìí náà ayé ìgbésí àwa wọ bẹ́ẹ̀ wọ́n fọ́ yàrá àwa rí pé àtẹ́tẹ́ ah, wọn náà ti lè gbá mi láyé ti gbà pé kí wọ́n yí ọ pé ẹsẹ̀ pàdé jọ́kìnì ọ̀bẹ lóòtẹ́ẹ̀lì jọ́kìnì ọ̀bẹ lóòtẹ́ẹ̀lì jọ́kìnì ọ̀bẹ lóòtẹ́ẹ̀lì jọ́kìnì pàdé bá tán wọn lọ sọ àgbo ní paadi kó lóòtẹ́ẹ̀lì wọ́n tún pé lọ́gàá so you pay for má ti fẹ́ dúró pẹ́lú báyìí lọ́mọ náà wò yàrá bá bí wọn bá tó ló tó ló ní ó tó lé yò mi ò ní lọ kán o ọlọ́mọ pé tèmi yá o lórí ẹni tí ìdára bá pọ̀ já ló wọ̀n jẹ ìyá ni wọ́n jẹ dúró ẹ o tòróró lọ́ba gan rẹ̀ màmá ní ta owó tí wọ́n sá ti jó tán ká ní kò fún wọn sẹ́ni jọ́ mẹ́ta sí i ok ẹ jẹ́ fún aláǹdẹ̀ẹ́sì ẹ fún aláǹdẹ̀ẹ́sì kíláàsì ọ̀hún abẹ́kú kọyún kọ gbogbo ẹ̀ àdìkú làbá wọn. torí pé gbàtẹ́bà dábàá dábàá bíìlì yín owó yòókù ni ọ̀nà àwọn tó gbé ni wá bí kọ́ àwọn bá gbọ́ ọ̀dà bọ̀ ọ̀dà bọ̀. téèyàn bá rántí pé òun padà bọ̀ wá lu àwọn níbi tí náà ti máa ṣẹ́jú lẹ́ẹ̀mẹ́ẹ̀ẹ́dógún láàrin ṣẹ́jú òun padà bọ̀ wálé àwọn níbi tí ìdùnnú ti máa jẹ lórí bẹ́ẹ̀dì rẹ̀ òun padà àbọ̀ wálé àwọn níbi tó ṣe pé bẹ́ẹ̀ gbé pọnpọ́n rù ẹ̀ ní rómi mu gbogbo ẹ̀dá kù tí èsì pé àlẹ́ ti lọ mí pẹ̀lú òtẹ́ẹ̀lì tẹ́ ní kí n lọ ní ọjọ́ mẹ́ta yìí kí ẹ ti fi mí lẹ̀ bó ti tẹ́sà bó ti gáràjì ọkọ̀ kí n máa sùn èdè pàdé owó tí ẹ lọ san gégége wọn kó mi máa yọ kí n lọ sómi sí ayé tí mo bá ó túmọ̀ sí pé kẹ́tí ọ̀bá tí ọ̀bá ní tí ọ̀bá ní jẹ́ pé tí ọ̀bá ọ̀ma bẹ láéláé ìyá ni eléyìí lọ́pàá ló ti fi jẹ́ pé àwọn olówó àwọn tí wọ́n lówó láyé tẹ́ ẹ bá láǹfààní àti gbàdúrà ni wọ́n máa ń ṣe ọlọ́mọdé wo yọ ọ̀tá yìí ọlọ́mọdé wo yọ ọ̀tá yìí ọlọ́mọdé wo yọ fún ọ ládùúgbà méjì bẹ́ẹ̀ lọ torí o ti lówó kò lówó mọ́ àwọn kà fún àdánwò ńlá tí èsì ẹ̀dá náà wò ẹ̀yìn èèyàn gan kọ́ bàbá olówó àtijọ́ lọ sẹ́yìn kan tó níyà tó <laughs> eléyìí ìlọ́pàá ló fi jẹ́ pé àjẹ́nà mímọ abẹ́fẹ̀ láéláé yàn olómú kí ìdẹ̀ra rẹ̀ kọjá ìdẹ̀ra lónìí. torí pé tí wọ́n ké bẹ̀ fúngbà kan ni wọ́n tún wá lé wa dànù. Ah! ẹrẹ ni tí o ti wà nínú gbàgbọ́ ọlọlọ òyìnbó ọlọlẹ lábáwá ti ń gbádùn oṣùkún ọdún bẹ́ẹ̀ ń gbádùn ọmọ aláwìn múná lọ ń kówó sí lápò wọn padà dé kò ní fẹ́ kó lọ nàìjíríà náà wọn bàjẹ́ ọ̀yá ẹ̀sọ́ wa ti o tó tó báyìí wọn lọ lé àwọn akẹ́kọ̀ọ́ àti fẹ́ẹ́ dé ó àwọn ọgbà máa náà ní kálukú tí ọba lọ́lọ́ jà náà ni àwọn ìtúláàsì ọ̀nà wọ́n fi nó kókó àwọn pépà kan tó pépà ọmọ tó ránṣẹ́ láti wé <laughs> torí pé ìdẹ̀ra tó bá ti lókun ìyá náà ní máa já sí náà tó wá dé ẹ̀kẹ́ rọra ṣe bómúbómú báyìí rọra yọ torí pé máa ṣe ọmọ rẹ̀ rẹ̀ tó ń jáde yẹn gbádùn kàtó dé nàìjíríà àkọ́kọ́ láti yá orúkọ kọ́ bú ọ kí ló dé wọn ni wọn múná lọ ní international airport ó bẹ̀rẹ̀ sí rámì pé tí wọn bá padà dé dé nǹkan onífẹ́ rọgbọ subhanallah tó ẹtú wẹ́ gbọ́ ọkọ̀ tí ó yí nítorí àwọn ọkọ̀ náà bíi báwo bí bàtà tó kú lórí pápó torí pé àwọn ọmọ àwọn mọ́tò sábẹ́ ń jókòó sábẹ́ jókòó lọ́jọ́ tí ọmọ ti ọdún kí wàá gbé yẹ ẹ̀ gbogbo ẹ̀ lágbẹ́ lẹ́yìn rẹ̀ ẹ̀tún bọ̀ lọ́nà ọlọ́pàá náà sọ gbogbo ẹ̀ bẹ́ẹ̀ kó dábàá nù sọ̀rọ̀ àgbà ó sáwọn gbogbo ẹ̀ dírámà ayé mọ̀ pólí pèsè ó sì ní kí èsì pẹ̀lú kíkú tẹ́lẹ̀ ẹni pé gbogbo bá ti fi tó ti dé o yọ ọ sọ ah òyìnbó èsì bẹ́ẹ̀ ló èyìnbó àtọ́ba lọ ló èyìnbó nù sábà bí nù tó lójú bọ́ ní àbá yìí ẹ máa gbé wò òyìnbó ìjọ oúnjẹ tá à ń jẹ ìbò burú padà á bẹ̀ ẹ̀rọ mi lè gbà ah, níta òní ikú òní báyìí padà ọ̀hún ní kúwèé kúwèé kẹ́yìn ní kẹ́yìn bọ́ọ̀ bẹ́ẹ̀ pé ìdẹ̀ra tó lásìkò ìyá ni ẹni tó bá gbọ́n tó bá gbọ́n dáadáa àti wàá nù dèrà tó lásìkò má tètè àbùkù à nítorí tó tí ọba ti tàmọ́ lọ́wọ́ tó ní kábàámà pọ̀ tó sọ̀rọ̀ alẹ́ fún gbádùn tó sọ̀rọ̀ alẹ́ fún gbádùn burúkú rẹ̀ ọ̀padà di àbámà burúkú fún wa ní àwọn ọmọ mi nítorí pé wọ́n kó tó lápò gbọ́dọ̀ tó wá wálé lòsùn ní ọ̀fẹ́ àwọn ọdún kejì ìyàwó mi ọdún kẹta ìyàwó mi àmì ìlú ni ẹ gbogbo tí o ẹ èlò ni ẹ pé tọ́lá ti rẹ pọtọ́kọ ẹ. afterward òun náà ní ọgbàdà wa jẹ ìyá rẹ ilé tó kún fọfọfọ báyìí fún yàwó kọmọ ọlọ́wọ́ bá yín gbé ọlọ́ntọ́ lẹ́rù tó túmọ̀ sí pé ẹni tó pẹ́ láyé kódà ní nàìjíríà wà yìí ẹ máa rántí pé ìdẹ̀ra kìí lọ títí láyé ó lè dùn gbà kan ẹ máa retí ìgbà tí ọkàn ẹni tí sì ń kan fún pẹ̀lú òkú ọlọ́yọ́ padà wá dùn bílẹ̀ ayé ti rí nù torí ẹni Umar ti sọ pé ẹ̀ṣọ́ṣìnà fẹ́ ìlànà nàìmẹ́tẹ̀ làtẹ̀lẹ̀ wò ẹ̀ sàràkúta ìdẹ̀ra ìlọ títí o ìdẹ̀ra ìlọ títí ẹni tó lọ máa ń gbọ́ da ọkùnrin lónìí máa wọ́nà tó fi ṣe nǹkan tí àyíbá mà àyíbá mà tí nǹkan ọba yìí kò ní di àpọ̀. yàtọ̀ sáàlì jẹ̀nà máa gbádùn lọ ní gbẹdẹmú kẹ́ni máa jẹ ayé lọ ní rẹpẹtẹ ni torí kò sí àyè lélẹ̀ ọlọ́run bá tó sàwọn náà lọ́mọ àlùjẹ́ nà ọlọ́run bá ní wàhálà lọ ìhàkọ́ òdodo làdé wọn lọ àti òun ọlọ́run bá ti báwọn gbàgbọ́ òdodo yìí o òdodo sì làdé wọn lọ bẹ́ẹ̀ ni wọ́n wà nìjẹ́nà wọ́n ti kó òdodo ní tọ́lọ̀ wọn bá bá wọn sọ torí pé ọ̀rọ̀ náà wà bí ọ̀sẹ̀lẹ̀ òdodo yìí. ومن أصدق من الله قيلا kòsìkì ẹjọ́ ọ̀rọ̀ rẹ̀ yóò fi lórí ọ̀rọ̀ lọ àbí wọn tá lọ kó lé ọ̀rọ̀ náà máa lè lò bóòlù tó a máa fẹ́ àkùnrin tó máa lè lè yìn bá a bóòlù ti gbọ́rọ̀ tọ́nà ọba sọ tó tún máa òkété bẹ́ẹ̀ ni à ń bẹ́ẹ̀ kọ́ talẹ̀ tó tún mà tí sọ òdodo kò tiẹ̀ ju kò sí torí ta ló fún ọ̀gá lódodo sọ ṣé bọ́lọ̀ ọlọ́wọ́ bá ti fún ni lódodo sọ ni wọ́n á gbọ́ kí ló ń ṣe ìdí ìparẹ̀ kíkan tí ọ̀rọ̀ rẹ̀ tí òdodo bí ọlọ́ọ̀ torí ẹ láàbìlà ilà hó kò sí ọba kan tó sọ ìlú jọ́sìn fún àbí ọlọ́ wọn náà ń pèsè wá kò sí olúwa mi ìjọba tó sí ọlọ́ lọ́kàn náà nẹ́bí wa Muhammad sọlọ lọ́wọ́ àlùwà àlùwà sẹ́lẹ̀ ni wọ́n fi máa sọ báyìí nínú gbogbo àwọn ìlànà ọ̀dọ́kọ̀ àdéhìí kálá mùwà dájúdájú ọ̀rọ̀ tó dúró lójú náà lọ́rọ̀ lọ àwa ti pẹ́ kọ́ àkùrá ni àdúgbò sí lára ẹ̀. وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم èyí tó ti lóore nínú mànà onáni mànà àlẹ́wọ̀ Muhammad sallallahu alayhi wa alihi wa kí ló dé táwọn afẹ́ mànà àlẹ́wọ̀ kí ló dé dà àlẹ́ tó bá ti ka ọ̀rọ̀ mànà àlẹ́wọ̀ náà wà lóṣù náà àlùsùn náà kọ́ àlùbídà gbogbo wa ní báwo toró ní ìmọ̀nà rẹ̀ jẹ́ ìmọ̀nà ọwọ́ àti ìmọ̀nà anáyé rẹ̀ ọwọ́ àti ìmọ̀nà amadu ìdáni kan lọ́fẹ́sẹ̀ àbùkẹ́ láti kan lọ́fẹ́sẹ̀ kìnìkà sáàlì yìí lọ́fẹ́sẹ̀ kìnìkà nàkàṣàbá yìí lọ́fẹ́sẹ̀ ọ̀kan bádáwì lọ́fẹ́sẹ̀ pékin òfìsà anáyé rẹ̀ ọ̀fẹ́sẹ̀ níta ló ní ẹgbẹ́ onígun ni ọ̀ àbẹ́yìn gbà pé ọlọ́nà lọ́ra àwọn ilé tẹ́ gbà bẹ́ẹ̀ tẹ́ bá ti gbà bẹ́ẹ̀ ní kẹfẹ́ nínú torí pé lábẹ́ òfin ọlọ́ ẹ̀mẹ́tọ́ irú irúgbà wọ̀nyí tura ń gbàgbọ́ pé mẹ́rìndà wòlẹ́ ahmed qadiani wọn ló ti ṣe ọlọ́run náà lẹ́yìn alẹ́ ní muhammed sallallahu alayhi wa sallam tó fún wa ní kébìrì lò bàtà àbá ti mọ kókò tó ti sẹ́mi lẹ́yìn alẹ́ ní muhammed sallallahu alayhi wa sallam kí ló wá bẹ́ẹ̀ mú mi máa tẹ̀lé ló fi ìdá àti ní muhammed mùsùlùmí lè mú ìní ti tẹ̀lé anabi muhammed sallallahu alayhi wa sallam tó ló rántí mi kò sẹ́ni òkú tọ́lọ́run rántí mi àbá anabi muhammed. sọ̀rọ̀ máa lù sọ̀rọ̀. wọ́n sọ pé ọ̀nà tànàbí sọ́dà ìyẹn ti fọwọ́ ara rẹ̀ tẹ̀sà orí fúnra rẹ̀. tọ́ba ní sọ̀rí kọ̀ tànàbí sọ́nà sọ̀rí kọ̀ tìjáni lọ́nà ikọ̀ àdìrí lọ́nà sọ̀rí kọ̀ kìnnìkan lọ́nà ó ti ra rẹ̀ ní ọ́ èyí ti ti ra rẹ̀ ó ti ná kọ́mọ lè yọ kọ́kù. torí ẹ̀ wọ́n tẹ́kọ̀ọ́ ànábì lè tó burú jù nínú gbogbo ọ̀rọ̀ dàdálẹ̀ ìdí nu sẹ́fì sáà ń pariwo gbogbo wa ẹ̀sọ́ra fà dàdálẹ̀ ń gẹ̀ẹ́sì ẹ̀sọ́ra fà dàdálẹ̀ ń gẹ̀ẹ́sì iná ọmọ bí àwọn afá kan gbogbo kẹ́nà dàdálẹ̀ ń tẹ́ ẹ bá tà dàdálẹ̀ àpọ̀ ọkàn ti ra rẹ torí pé sin ọlọ́run lè léyìí sẹ́mi tí inú sísọ yẹn ọlọ́run máa ra àwọn ẹrú ọlọ́run kan lọ àwọn ọ̀pọ̀ wọ́n fi nǹkan tó jẹ́ ìsìn náà yẹn wọ́n á fi sílẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́lọ́run fi kádàrá kẹ́lómi òṣòrí rẹ̀ kọ́ wà lẹ́yìn náà àmọ́ màá ti gbogbo abáṣu tàbá kọrí sí kan náà náà tó ń tẹ̀ra wá jẹ ọmọ àlùjáde náà wọn yóò wá sí ìwà dáadé èyí tó burú jù nínú ọ̀rọ̀ kò náà làdáadáa lẹ̀ wa kullu muhdathatin bid'ah anábì ní gbogbo àdáadáa lẹ̀ kí lórúkọ rẹ̀ àdáadáa kẹ́bi ìwà náà sọ pé ní ọ̀dà kọ́ ọ̀dà náà ló kọ́ rẹ̀ gbogbo àdáadáa lẹ̀ àdáadáa lẹ̀ ẹ̀ bá àpálárú وكل بدعة ضلالة أنا بسني بوغو أدادالة أنوني وتدادالة كتجمانا وكل ضلالة النار بوغو لكما إسنار عيوناني الله لكم سوى لمانا الله سوى لمانا nínú ẹni tí ìmàna alukur'an ìmàlẹ̀ rẹ̀ ó ti láǹfààní ọlọ́run bá kótó alọ́kan nínú ẹni tí ó máa tẹ̀lé àti ọlọ́run tí ó sì máa jìnnà sí ní tọ́lọ́run bá ti léwọ̀ ọlọ́run tó alọ́kan lẹ́yìn tó ní pẹ̀sán nàbí wọn sọ̀rọ̀ bá àdùn sẹ́lẹ̀ tó sì máa tẹ̀lé lánàá rẹ̀ ọlọ́run ti wá lọ lórí rẹ̀ má ti wá lọ lórí ibú má jẹ́ ọbẹ̀ nu wa lórí ibú má jẹ́ òsì nu wa jáde lórí ibú ọlọ́run ti wá lọ lórí سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا